wọn yìí wọn lè yìí. Ṣé ló máa ń tàn fún ní àmì ìbẹ̀rẹ̀? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدى أتوقع الله الله سبحانه وتعالى لينا ترى صلاة صلى الله عليه وسلم أنا تزوج لوري تفسير سورة الفرقان رشد 25 لتوي آية كاملة أعوذ بالله من الشيطان الرجيم وقال الذين كفروا إن هذا إلا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا وقالوا أساطير الأولين اكتسبها فهي تملى عليه بكرا فهي تملى عليه بكرة وأصيلا قل أنزله الذي يعلم سر السماوات والأرض إنه كان غفورا رحيما وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيقول معه نظيرا أو يلقى إليه كنز أو تكون جنة يأكل منها وقال أقال الظالمون إن يدعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستجيبون قليلا تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات جنات تجري من تحت الأنهار ويجعل لك قصورا بل كذبوا بالطاعة وأعتدنا لمن كذب بالطاعة عظيما فرضى الله سبحانه وتعالى lẹ́yìn tó tí ọlọ́run bá fi rinlẹ̀ fún wa ní ọwọ́ bẹ̀rẹ̀ nínú Suratul Furqan ránṣẹ́ sáà twenty five ìtí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fi tọ́sí ìjọsìn lódodo lọ́kàn ṣoṣo látara ìjẹ́ olùdá gbogbo nǹkan ìpèsè fún gbogbo nǹkan àti fún gbogbo ohun tó dá ní ẹ̀tọ́ wọn ní òǹdó wọn wọn tọ́lọ́wọ́n bò ṣàlùsí òṣèlú ilẹ̀ tó mà. tọ́lọ́wọ́n wa ń pe làákàyè gbogbo àwọn aláìnígbàgbọ́ nínú ìgbọ́ kan ṣoṣo ọlọ́run ọba tí wọ́n nígbàgbọ́ sí nǹkan míì lẹ́yìn ọlọ́run ọlọ́run ọba ní sóhun ọlọ́run ọba tó ń dá gbogbo nǹkan. òun ni ìjọsìn tọ́ sí àbí èyí tẹ́ ẹ nígbàgbọ́ sí tẹ́ ń fún níjọsìn tí ò dá kankan. lẹ́yìn náà ọlọ́run ọba ni wọ́n kọ́ lẹ́gbẹ̀ẹ́ bí iná kẹ́ sọ̀rọ̀ ọlọ́run ni ẹ̀rí àwọn kẹfẹ́ ní àwọn láyé nígbàgbọ́ nínú ìjọsìn ṣoṣo ọlọ́run àwọn láyé fún ọlọ́run ọba ní ìjọsìn lọ́kàn ṣoṣo ọlọ́run ní tí wọ́n tí wọ́n tún sọ lẹ́nu òkú ọ̀rọ̀ tí wọ́n tún jù sí ànábìwá muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní in hada illa kun sọ̀rọ̀ wọ́n yẹ rí alukur'ani tí muhammad sallallahu alayhi wa sallam tó ń pàṣẹ mọ́ra rẹ̀ nítorí ọ̀rọ̀ ọlọ́run ọba ni wọ́n ní rárá o kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run. ìfòlù àgbélẹ̀rọ ọ̀rọ̀ ni àdápa ọ̀rọ̀ ni ìsọ̀rọ̀ ọ̀hún ó wá lulẹ̀ lọ́lọ́run kọ́rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ ọlọ́run wà á nà na àléyé ọ̀hún ní àkàrọ̀ wọn ni kódà kẹ̀ẹ́tún lè mọ̀ àwọn èèyàn kan wọ́n fún ànábì láti jọ kọ́ àlùkò àwọn tó ń sọ̀rọ̀ yìí òun ni àwọn oníṣẹ̀ṣe ní ìlú mọ́kà àwọn abọ́jú bọ́ pẹ̀lú àwa náà nínú wọn láwùjọ wa ó ṣe é ṣe ká nínú wọn nínú mọ̀lẹ́bí àwọn tí wọ́n máa ń fi òkúta wọ́n máa ń fi òkúta wọn máa fi ẹ̀dá nínú àwọn ìgbà ọlọ́run tí wọ́n fi bè kankan máa bẹ nínú àwọn áálòlù ìjà wọn ni àwọn apá kan nínú àwọn yẹ̀wò àwọn ni wọ́n jọ jókòó ni wọ́n kọ́ ànábì níbi tí ó mọ pé lọ́rọ̀ ọlọ́run tó kò sí ọ̀rọ̀ náà àdáfà arọ́mọlọ́run ọba ni. tí wọ́n sì mọ̀ pé Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ìrìnàjò ànábì wa Muhammad sallallahu kò ju láàrin Mákà àti Mẹdínà lọ. láàrin Mákà àti Mẹdínà lọ. ànábì ò lọ lónìí west Africa kò lọ yúróòpù kò lọ síbi tí àwọn yòówù nàtọ́rọ́ àwọn jews àwọn christians tí wọ́n ti lágalẹ̀ lórí ọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ ayé kódà tó fi mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ìlànà ẹ̀sìn wọn ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ànábì ò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn òde ẹ̀mọ́ kọ́ lórí nígbà náà. lára tí àwọn ìyàwó ní nàfọ́nrán máa fáàrí òun náà ní ilé kọ́ àti ilé ká wọ́n lè kọ́ wọ́n lè ká ṣe fáàrí. àwọn ládùbáwá àwọn ọkọ bẹ́ẹ̀ ni wọn ọkà àwọn wọn àwọn a wọn so eléyìí lè ó wá bá àwọn míì náà nínú àwọn ẹ̀yà táwọn náà tara wọn kọ táwọn náà tara wọn kà àmójúṣe lá Muhammad sallallahu alayhi wa sallam láyà kọ́ wọ́n láyà kù kò lè kọ́ kò sí lè kà jama ẹrẹ ló ní o lè kọ́ tí o lè kà ẹlòmíì o lè kà tí o lè kọ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́lòmíì náà lòmíì àti kíkọ́ àti kíkà kò sí àwọn èèyàn kan ti rí báwọn mi lórílẹ̀ ayé kí máa ọ̀làjú kíkọ kíkà gbogbo nílẹ̀ yorùbá wọn lè kọ wọn lè kà náà nílẹ̀ yorùbá náà àmọ́ bàbá bàbá tó bí lọ bàbá bàbá tó bí lọ bàbá tó bàbá lọ bàbá oníkàlùkù wa wọn ò lè kọ wọn ò lè kà àmọ́ wọ́n lè sọ wọ́n sì lè gbọ́ tó túmọ̀ sí pé nígbà míì àìlèkọ àìlèkà ò túmọ̀ sí pé mo ò ní làákàyè.

ọlọ́run tó gbé muhammad sallallahu alayhi wa sallam tó gbé kalẹ̀ ọlọ́run tó fi mọ̀ pé àwọn kèfèrí wọ́n mọ ju ògbólù tí ọ̀rọ̀ àdáparọ́ wọ́n mọ lẹ́mọ̀ wípé àwọn nǹkan ló ń kọ wọ́n ń kọ́ ànábì ní tí ó ní tí ó kọ yẹn pé ó lọ gba kíkọ rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ àwọn èèyàn kan ni àwọn èèyàn kan ni wọ́n ń kà fún àwọn ń ka tí wọ́n fún òun náà sì ń kọ́lẹ̀ ẹ máa pè é kí n máa kọ́lẹ̀ torí ẹ̀ allah subhanahu wa ta'ala ọlọ́run tó ànábì ó tó ní mímọ́ kíkọ àti mímọ́ kíkà Allahu akbar tó bá yẹ kó ànábì bá mọ̀ ọ̀kọ́ bá mọ̀ ọ̀ká ni wọ́n ní bíbélì lànábì dàpọ̀ abẹ́rẹ́ ìjọba àwọn wọ́n ní bíbélì ló dàpọ̀ àdúgbò sọ pé àwọn ará bíbélì ló wọ́n ń fi bíbélì fún òun náà wọ́n kọ́ àdúgbò ní táwọ́rá àbí ìjìlì òun ní dàpọ̀ àdúgbò bí o bá tẹ̀lé sọ àwọn nǹkan ni wọ́n kọ́ fún o tó wá ń ta káwọn èlé sí méjèèjì ọlọ́run tó muhammad sallallahu alayhi wa sallam ànàbí yìí omi àbábí tó lè kọ́ dípò pé ó lè kà ní kó lè kọ́ kó lè kà àwọn ẹni tí mà bẹ́ẹ̀ wọ́n mọ̀ torí pé àwùjọ tó dá sí pé bí ẹ̀ bá mọ̀ ọ̀kan tó bá mọ̀ ọ̀ka àlámọ̀rí ló ní pamọ́ láwùjọ rẹ̀ òní pamọ́ ní àwùjọ wọn nígbà wọn bí ẹ bá ti lè mọ ọkọ tó mọ ká a ah, eléyìí nínú àwọn gbajúmọ̀ lílele ẹgbẹ́ ìgbà tá a bá bẹ nínú mọ̀lẹ́bí wa náà ni ẹni tó lọ yunifásitì nínú mọ̀lẹ́bí wa níjọ́ níjọ́ tí lọ iléèwé gíga òbí ìdí ọ̀pọ̀ yanturu kò sẹ́ńtì onímọ̀ pé a ah, ọmọ lágbájá ó jáde ní UI ọmọ tàmẹ́dù ó jáde ní nílànì ìgbẹ́jọ́ ìgbà wọn ní ìlú ó ti dẹ̀pọ̀ yanturu ẹlẹ́mìí tó lọ gan ọ̀nà ọ̀nà kó lọ àtẹ́jọ́ làtẹ́jọ́ lọ gbogbo wa owó ló dé owó ló tọ́ka sí àṣeyọrí oníkàlù so àwọn yẹ̀wúdí ni àti yẹ̀wúdí ni àti nàtọ́ra ni àti òṣìṣẹ́ ni òṣìṣẹ́ rẹ àwọn aláṣìṣẹ́ àti oníṣẹ́ṣẹ́ náà tó wọn gbogbo wọn ni wọ́n mọ̀ báyọ̀ ní sọ̀rọ̀ àtọ́lá kò lè so àwọn oníṣẹ́ pé ni wọ́n á sọ wípé ìnìhàdà ìlà ìkùn ìtàrọ́ ẹ̀rí alùpùpù tó ń sọ ìgbọ́rọ̀ ọlọ́run irọ́ nínú nǹkan àdáparọ́ nínú ìtọ́rọ́ ó gbélé ẹ̀rọ ni wà á nà hu àkàrò àwọn yẹ̀wù náà ràn lọ́wọ́ wọ́n ràn lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n sọ léyìí nínú wọn nìyí àbòsí òun ń sọ lẹ́nu wọn irọ́ ni wọ́n ń pa àbòsí ni ìsọ àbòsí ni wọ́n ń sọ wọ́n mọ̀ pé kò rí bẹ́ẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀. وقالوا أساطير الأولين اكتتبها فليتمنا عليه فهي تملى عليه بكرة وأصيلا وقالوا وهو سليم أساطير الأولين اكتسبها من يما نتي أنا يقول أساطير الأولين أو نما وني أساطير ọ̀pọ̀ ló jẹ́ bẹ́ẹ̀ في أي ni àwọn míì lọ́wọ́ láti fi kíni òṣùwọ̀ òṣùwọ̀ tá a bá ní kíni òṣùwọ̀ ló ti wá yóò mọ̀ túmọ̀ sí irọ́ irọ́ bántabánta irọ́ ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ wọ́n á ní ẹ̀ ṣèlú irọ́ tí àwọn ẹni àná kan pa kalẹ̀ òun náà ni Muhammad sallallahu alayhi wa sallam òun náà wá kó ó wá ṣe àkójọpọ̀ rẹ̀ ló wá ń kú kíá ló ń kú lọ́rọ̀ náà súnmọ́ sáàmù. Tàbá sọ pé àsàfírù ọ̀pọ̀ nǹkan ni tá a lè sọ pé wá láti ké ni àtààfù wá láti di àtààfù. Ọ̀pọ̀ rẹ̀ yóò mọ̀ jẹ́ àsàfírù súnmọ́ àtààfù òun náà ni àwọn ìwé jọ̀hún. Ìwé jọ̀hún òun làmẹ́bí lọ jókòó wá kú mọ́jọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní jẹ́lẹ̀ ọ̀kan. Ìgbìyànjú àti àbáfọ̀wé ẹ̀pá àwọn tí ó máa kọ̀wé gbogbo ẹnikẹ́ni tí ó bá kọ̀wé ìwé òwe náà lòun náà ó dà kọ́ àṣà tí mo kọ̀wé nù ìwọ́n ní dánilẹ́ sàlọ́lá àwọn àṣàbánà tó ṣe nìyẹn àwọn oníṣẹ́ ti gbá mi ẹ sì máa gbọ́ bẹ́ẹ̀ náà lẹ́sìn àwọn tòṣí náà wọ́n ní rọ ànájú ànájú ọlọ́run àbíjà wọ́n ní ìjà ànájú ọlọ́run pé àwọn àdápa ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà kò kẹrin. ọ̀yẹ̀ tó ń la àlẹ́ yìí irọ́ ni tí wọ́n wá kọ́ ni omi ni ànábì ní kí àwọn sàábẹ̀ òun máa kà fóun gbogbo ìgbà gbogbo rájà wà bá ti ànábì òun ni wọ́n ta bẹ́ẹ̀ náà ni kí ní òun bá wọ̀ ànábì òun ni ẹni tó lè yí lókùnbà tí làákà yìí bá sì ń bẹ́ẹ̀ fún un tó bá gbọ́ tí ń bẹ náà kùrán ní mò ń palẹ̀ kùrán ju ọ̀rọ̀ ẹ̀dá mọ́nìyàn lọ ó ju ọ̀rọ̀ kéèyàn lè kéèyàn lè sọ̀rọ̀ káàdì wọn bẹ́ẹ̀. alábòsùn làwọn alárúbáwá ni torí ẹ̀dá tí ìran kan ní wọ́n àwọn ni wọ́n burú jù nínú ẹ̀dá níbi ìpawọ́mọ́ni. níbi ìṣe wa mọ̀nàfìkì àgàbàǹgẹ̀bè àwọn ni wọ́n burú jù ọlọ́run tó tóbi ọba tó mọnú tó mọ̀dé lọ́lọ́run tọ́lọ́run fi ní kí ànábì ìgbẹ̀yìn tó jẹ́ nínú ọ̀ràn wọn tọ́lọ́run wá sọ ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ pẹ̀lú èdè wọn tọ́lá pé àárín wọn ní ìsọ̀kalẹ̀ kùránì wáyé ìbẹ̀rẹ̀ ànábì náà ti dìde láti lè kọ́kọ́ wò wọ́n sàn náà. bí kùránì bá lè wò lágbáwá fún ìjọba kò sí ẹ̀yà náà láyé nínú ẹ̀yà ọmọ nìyí bí kùránì ò lè wò sùn kò sí ẹwọn ti sọ̀rọ̀ bá dúdú ọmọ ti sọ̀rọ̀ bá funfun kò sí ìran ọmọ nìyẹn náà tí kùránì ò lè wò sùn olùkọ́lọ́ ti ṣe ìwòsàn fún gbogbo ọmọ nìyẹn àmọ́ àwọn kankan ní ọ̀kọ̀ọ̀kọ̀ jẹ́ àkọ́kọ́ ní ọ̀kọ̀ọ̀kọ̀ tẹ̀sẹ̀ ìgbàgbé ó yẹ máa lọ sí gbogbo wọn. wọ́n mọ̀ wípé ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìrọ̀sẹ́lẹ̀ jíṣẹ́ ọlọ́run ọba ànábi ọlọ́run ọba ni. ọlọ́ni kò ẹ̀ńzẹ́láwù lẹ̀dí yálẹ̀ mùsùlùmọ́ fún sámà wá sí wọn lọ́wọ́ ìnáwó kẹ́ẹ̀nà ọ̀fún ọ̀rọ̀ ṣùgbọ́n ọlọ́run wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àti ìgbà tó bá ti ń tàlẹ́ jù rẹ̀ tó ń pè é ní kọ́dà dàbàárọ̀ olùkùránì tó ń ká àtúnú wọn létí wọ́n ti máa jẹ́ kí wọ́n máa mọ àǹzálàbù lẹ́bí yàrá mùsùlùmọ́ ọba tó mọ kọ̀kọ̀ òun ló sọ̀kalẹ̀ tó mọ kọ̀kọ̀ oníkálùkù kọ̀kọ̀ ẹmọ́nìyàn kọ̀kọ̀ ẹranko tó mọ gbogbo tó pamọ́ ọlọ́run tó nímọ̀ níbẹ̀ òun ló sọ àti wàhálì kalẹ̀ gbogbo kọ̀kọ̀ sánmà ilẹ̀ ìsìnbẹ́ sánmà ìsìnbẹ́ lẹ̀ kò sẹ́ni tó máa kọ̀ lọ. ilé ní tọ́lọ́wọ̀ ti kọ ikú ọba tó mọ kọ̀kọ̀ tó mọ gbangba. olóde àwọn afáà ni nínú kíyàn nímọ̀ nípa kọ̀kọ̀ àti kíyàn nímọ̀ nípa gbangba ìkan jù kan lọ. ó jù kan lọ. bí ẹ bá nímọ̀ nípa kọ̀kọ̀ jàmá ẹ má máa bí kójú mọ gbangba mọ́. àmọ́ bí ẹ bá lóun mọ gbangba ẹ̀ẹ́n a lè fi kọ̀kọ̀ a lè fi challenge rẹ̀ at least yẹn mọ́ dájú ọbẹ̀ máa dúró ní ìṣàmù ọmọ ọmọ lẹ́nu lẹ́nu lẹ́nu tó mọ̀ pàbọ̀ rẹ̀ tó bá gbẹnu dájú torí ẹ̀ ó lè dájú pé pàápàá gbangba kò sẹ́ńtẹ́ mímọ̀ nípa ẹ̀ torí tó ń wò tó rògbò ń dán kí làákàyè bá kún làákàyè tọ́jọ́ bá gorí ọjọ́ ó padà mọ̀ ọ́n pé ah àti nǹkan yóò di ẹ̀dán wọ́n sì rí ipò dán bẹ́ẹ̀ sì ni kò dán adájọ́ tó o mọ pàápàá rẹ̀ kẹtọ́ mi gbangba rẹ̀ gan o mọ nǹkan míì nìyí ó sì lè má dán tí o sì máa rí dá ah, ah, nǹkan yìí báyìí ni ọ̀tọ̀ ni tó ń rí ọ̀tọ̀ ni tí ọ̀tọ̀ ní bí nǹkan ṣe jẹ́ ọ̀tọ̀ ni tí wọ́n rí ilé ìdíjà míì ọlọ́run máa fi méjèèjì nílẹ̀ fún ara rẹ̀ áàlẹ́ ìbùdó ọ̀gá yìí ló wà ṣe àjà ọba tó máa kọ̀kọ̀ tó sì máa gbangba lọ́wọ́. kò sí ẹ̀dá náà tó mọ kọ̀kọ̀ tó mọ gbangba àmọ́ ọmọ ènìyàn á fẹ́ mọ ṣe kọ́ńtì kọ́ńtì tó bá dọ̀rọ̀ gbangba lọ́mọ ènìyàn nígbà míì tó wọ́n bá ń bẹ lọ́wọ́ rẹ̀ gbangba ń bẹ lọ́wọ́ rẹ̀ alẹ́sì owó ìmọ̀ tó yìí ẹ́ oṣù kan náà lóòrùn ọ̀rọ̀ bí ajín bẹ lọ́wọ́ òye bákan ni láì mọ̀ pé tí ń lọ́wọ́ rẹ̀ ọlọ́run tó fi lé e lọ ọlọ́run mọ gbangba ó mọ kọ̀kọ́ ọlọ́run wa muhammad sallallahu alayhi wa sallam bọ́ sọ fún títí alukur'an kìí ṣe ọ̀rọ̀ kìí ṣe kìí ṣe àròsọ kìí ọ̀rọ̀ ọlọ́run ọba ni tọ́lọ́run sọ ọ̀rọ̀ rẹ̀ gángan gángan ọ̀rọ̀ ọlọ́run gángan ọba alayé lọ̀rọ̀ ọba tó dá gbogbo ẹ̀dá ọ̀rọ̀ tó sọ òun náà ní Al-Qur'an Karim wà lẹ́dùn lọ sọ fún ọ bẹ́ẹ̀. jẹ̀mọ́ kọ́ lọ́n ti pàmẹ́jù láti ẹ̀kọ́ mọ́ ọsọ ọlọ́run wa kò ní káwé kó àwọn mùsùlùmí náà láti ká mọ́ fi ìró ká mọ́ fi tó gbogbo kèfèrí gbogbo aláìnígbàgbọ́ gbogbo òkúrọ́ gbogbo àwọn tí wọ́n ń parọ́ mọ́ nàbí sọ̀lọ́mọ́ àwọn àlejò sọ́lẹ́m tí wọ́n ń bẹ nínú mọ̀lẹ́bí wa tí wọ́n ń bẹ ládùúgbò wa tí wọ́n ń bẹ láyìíká wa tí wọ́n bẹ níbi iṣẹ́ wa ọlọ́ọ̀lẹ́ ẹ̀ náà fún wọn. àǹzálà olẹ́bí alámùsí lọ fún ọ̀rọ̀ ọlọ́run la lùkùrọ̀ á o bàbá màmá gbogbo yín ọ̀rọ̀ ọlọ́run bá ní wọ́n bá ka sí ọ wọ́n kà á kí wọ́n náà bá gbọ́ tó gbọ́ pẹ̀lú ọkàn funfun ó mọ̀ pé eléyìí di tí ọmọ ènìyàn tó lè tó lè rò lọ tó lè gbé kalẹ̀. nínú gbogbo ìmọ̀lẹ́ ayé nínú gbogbo ìdájọ́ òfin anábì sọ̀rọ̀ máa wọ alẹ́sùn sọ́lẹ́m anábì èdè ìmọ̀ wo anábì èdè dọ́kítọ̀ èdè dọ́kítọ̀ gbogbo ní tó bá jẹ́ mẹ́tíkù dọ́kítọ̀ níbi tọ́lọ̀ ti ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdìbò ìwòsàn ètò ara kò sí tí ó pè ní ọ̀nà alukùnrin pẹ̀lú àyàfi tí ó fi ńlá alukùnrin tó fi ṣàlékún mọ́ rẹ̀. kùránì lè bóyé wa nípa ọmọ ènìyàn á lálẹ́wu ní tí yóò bá sọ fún wa nù wọ́n lé olùdó àná wọ́n ló jábọ́ láti sáà wọ́n ló jábọ́ ni kùránì ara gbòǹgbò ẹ̀. tó bá yẹ kó Odùduwà náà làkọ́kọ́ ẹ wò ìlànà ọlọ́run dà bẹ́ẹ̀ sì ni àìmọye àìmọye àìmọye àìmọye tó kàn nínú kan wọn ayé wa wá dá ló wá mú ló ló má di ìwà sílẹ̀ ayé ló wá fún ilé wa ó rù sọ̀rùn. ó tẹ ẹsẹ̀ síbí ó tẹsẹ̀ sọ́run ó ṣe ń fẹsẹ̀ káwọn ni bàdé bá wà ní ìjọba tó máa ń fẹ ẹsẹ̀ tí wọ́n fi ń talẹ̀ ẹ̀ mọ́lájẹ wa ti bá ló dé ṣe mí ilé ayé kan ti bèrè àmàrà áfíríkà àmàrà yúróòpù àmàrà bí ìdáàbò tí ẹ máa ń sọ léyìí ta ní tí ẹ máa ń sọ léyìí ta international conference ní ẹ sọ léyìí náà kẹ̀yìn ti wà ní pè ní tí ìwé rí à remedy period bá a ṣe ní àwọn àdápa rọ́bẹ̀ lẹ̀ yorùbá bẹ́ẹ̀ lọ ọdún mi náà káàkiri ojú mẹ́rẹ̀ ní áfíríkà ẹ̀ tàbí àwọn náà níbi tí wọ́n bẹ́ẹ̀ lọ ìwé ìfowópamọ́ níbi tí wọ́n àbí bó tiẹ̀ sọ àwọn ní àtàrà ọ̀gbọ́n ìnàkí láti dìde kò sí tó ń pè lọ́mọ ènìyàn ìdàgbàsókè ọ̀bọ ló padà yí padà ló di tó ń pè lọ́mọ ènìyàn. jama nítawọn onímọ̀ ìjìnlẹ̀ kan sí mi ọlọ́run ló mọ iye àwọn ọ̀jọ̀gbọ́n tó kú lórí ilé yìí tí wọ́n délé àwọn ìbò nù nígbà fúra ní oṣù ṣàlàyé ọlọ́run lórí ọmọ ènìyàn bá látara ádámù ádámù sì látara ọlọ́run ti dá ádámù àmọ́ gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ yókù nìyí tọ́ ọlọ́run láàmú dìde látara lọ́gbọ́lọ́gbọ́ ọlọ́run òtún wá parí ẹ̀ òtún wá dójú bẹ́ẹ̀ ọlọ́run tó wá ní àtàlọ́ lọ́pọ̀lọpọ̀ ni á di ẹ̀jẹ̀ títì tọ́ba yá á di bá sí ẹran nígbà tó bá di tó bá di oṣù mẹ́rin òní ọmọ yóò mọ sọ kùkù nípò yá rẹ̀ láàmọ̀ yọ apá láàmọ̀ yọ ẹsẹ̀ láàmọ̀ yọ ojú bọ́lọ̀ ṣe ròyìn ẹ̀ fámẹ́tì sọ̀rọ̀ láwọn tó lọ bẹ́ẹ̀ láti bá a ànájọ́ òsì gbé practical to operation wọ́n fi lè mọ̀ pé báyìí báyìí àwọn lọ́dúnbáwò òkè wọn sí nínú ipò nígbà wọn àti nínú ipò ìdúgbà máa ṣe sọ́ǹpì ní embryology x-ray ọmọ ọmọ tó ń bẹ kéjì sí bí ọmọ ṣe ń dàgbà nínú oyún àwọn lọ́dúnbáwò òní. àwọn èèbó tí wọ́n ní súnmẹ́ǹtì nígbà náà kò sí bí àká ìfún ọkọ̀ mọ̀ tó bó ṣe lé nìyẹn tó wọ́n sọ náà ni pé ìnàkí ló dé yẹn. ìnàkí ọ̀bọ òun ló di èèyàn ìwà ògbọ́nà ti wá ròyìn ọmọ ní ìlànà ìkànnì kẹrì ọlọ́run wa sọ pé ìwà láti ibi tọ́lọ̀ ìjíjà wa tó tẹ àkọ́kọ́ látara yẹ̀bẹ̀ tó sì dáyàwó rẹ̀ látara fáráà rẹ̀ ìdúgbò ẹgbẹ́ rẹ̀ tọ́lọ̀ gbogbo lọ́kùnrin ní ti jáde látara àtọ̀ táwọn wá jáde náà jẹ̀mọ́ lẹ́yìn tọ́lọ̀ ti sọ sédì tiwa nínú oyún nígbà bá wá jáde láti rí ọlọ́run tó mọ̀ orílẹ̀ fún náà wà mú oyún jáde ní kiri típùlù ọmọ òkú láti lọ ọmọ òkú ẹ̀jẹ̀ ní yóò mọ tàràrà ẹ̀ mọ rákò láti rákò ẹ̀jẹ̀ tí ó mọ tó ń lọ́

ta ló nímọ̀ eléyìí kánábí sọlọ́lá àfọlá tó tó dé láàrin àwọn lárúbáwá láàrin àwọn oníṣègùn lárúbáwá láàrin àwọn yẹwúrí láàrin àwọn nọ̀sọ́rá kánábí ò sì dé ní róòmù rí kánábí ò tráfù kò kúrò ní àríjà peninsula sọlọ́lá ọ̀hún àríwọ̀lá kódà kánábí ò lọ kẹ́kọ̀ọ́ lọ́dún èèyàn kó lọ kẹ́kọ̀ọ́ nípa ètò ilé ayé ìmọ̀ kó lọ kọ́ mímọ̀ lọ́dún èèyàn òsínú kan. nìkan mi nípa bọ́lọ̀ ṣe dá sábà bọ́lọ̀ ṣe dá ilẹ̀ gbogbo ẹ̀ nípa ẹ̀dá lọ́wọ́ hàn nìkẹ́rẹ́ torí ẹ̀ kò sí sáyẹ̀nsì kan tẹ́ẹ̀ ní rí ìpínlẹ̀ rẹ̀ lálùkò hàn nìkẹ́rẹ́ torí bẹ́ẹ̀ kò rán ní ìṣòro sáyẹ̀nsì àmọ́ kò sí sáyẹ̀nsì ó mọ̀ sọ fún yín tẹ́ẹ̀ ní rí ìpínlẹ̀ rẹ̀ lálùkò hàn any field of science ẹ̀ bá lálùkò hàn ògún rí ògún ògún àmọ́ bí òun lórí òkun rí àmọ́ bí òkun ṣe máa ń ṣe ìṣesí òkun àdámọ̀ òkun atẹ́gùn òkun òòrùn inú òkun bókun ṣe máa ń ru gbogbo ẹgbẹ́ náà lókùnrin láti ẹ̀dá fún bóde torí ẹ̀ láti sọ fún wa nígbà òbí pé àwọn èèbó wọn gbà wá dúdú bẹ́ẹ̀ òkú bá ti rí pé áá òdodo leléyìí wọ́n mú òdodo lọ nìyẹn àwa dúdú àwa òbí bà wọ́n a tún máa takò náà ni a tún máa takò a tún máa takò so kùránì ti ọ̀rọ̀ ẹ̀dá máa lọ ó ti lọ bẹ́ẹ̀ ni ọlọ́run ní àzábà òlẹ́dí yàrá ìṣòro ìṣòro àwọn àti ọ̀rọ̀ ọlọ́run ní sọ òun ọlọ́run ọba tó ń mọ kọ̀ọ̀kan sánmà ilẹ̀ ó sọ kùránì bẹ́ẹ̀. ẹ bá gbọ́ síbi ètò ọ̀rọ̀ ọ̀rọ̀ ajé bá a fi ṣòwò aláwọ̀ akọ̀bà ẹ sì mọ̀ ẹni gbogbo báńkì ní international economic ètò ọ̀rọ̀ ajé ilé ayé pátá ẹ mọ̀ ní ìpínlẹ̀ rẹ̀ láti bí nǹkan máa wọ́n ní ọ̀wọ́n kí ló kí ni máa fà á bẹ́ẹ̀ ni táwọn olówó bá ń lówó lọ ìbẹ̀nàlù ìhànì àwọn ìpínlẹ̀ ètò gbogbo ìran ẹ̀kọ́ tó wà láyé pátá àtàwọn ẹ̀kọ́ ní ìjọ ẹ̀kọ́ ní ìlú ìdájọ́ sí ìpìlẹ̀ wọn foundation wọn ẹ̀mọ̀ bàtàlù ìhànì. Bàbá kí ọrọ̀ ajé yìí ó mọ gbúmúradà. Jẹ̀má ẹ yọ ìbá kúrò mẹ́rin èlé ẹ̀yọ kúrò bí wọ́n bá yọ èlé kúrò nínú ọrọ̀ ajé ọrọ̀ ajé òní lọ́wọ́dé. ní England tipẹ́ àwọn tẹ̀ àwọn ti síwájú tipẹ́tipẹ́ nígbà táwọn ti rí ẹ̀kọ́ ìfọ́nàlù kọ̀ọ̀hánì àwọn ti yọ ẹgbẹ́ àwọn pásítọ̀ níbi England gẹ̀gẹ̀ ní England gẹ̀gẹ̀ wọ́n ti yọ ọdọ́ kò ní ìlú ìgbà èlé wọ́n ti yọ kúrò nínú ètò ọrọ̀ ajé rẹ̀. bó bá fowó pamọ́ dájọ́ ṣòwò kájọ fún èrè kájọ kánú bá àmọ́ fowó pamọ́ ìyá bẹ́ẹ̀ tọ́jú owó lápá sí ìlédì àwòṣe lẹ́nu wọ́n padà wá rí ah, England ó lọ ilé ìlú Amẹ́ríkà náà wo nígbà tí Amẹ́ríkà fẹ́ ẹkọ́nọ́mì Amẹ́ríkà tó fẹ́ kúrọ́mù ilé wọn àbí seventy five percent ó ń dá àlékún sẹ́ńtẹ́tì tẹ́ ó ti dé. wọ́n ti kó bẹ́ẹ̀ ó ti fẹ́ kó bẹ́ẹ̀ kọ́ wọn wọ́n wá jókòó wọ́n wá bọ́ọ̀lù sọ́ọ̀lù ní England láti ṣe bọ́ọ̀lù ní England yìí nìkan láti mọ̀ tó ní. àwọn àjù wọn ti kùdé kùdé kùdé àwọn míì ti kùdé ìjọba five percent. náà mi lò kó yẹ rí ní ìjàmbá nítorí kọ́lá ní ìtura sí mi. tá a bá fẹ́ kí ìfọkànbalẹ̀ kó wà nínú ìlú kó má sí kó má sí àwọn èèyàn fara nira wọn àwọn èèyàn fara wọn gbogbo bá ìpínlẹ̀ rẹ̀ ń bẹ náà lọ́wọ́ kan ní ọ̀rọ̀ ọlọ́ba aláàbùhánà òwò àtàkùn ọ̀rọ̀ ajé nù international law bá tó gbọ́ síbi ọ̀tọ̀ ọ̀rọ̀ ilé òkè ọ̀rọ̀ family bá a ti ti family ìlú alukurani ó tún bá ń ó tún bá kí ló fẹ́ sọ fún ìlú alukurani kẹrin gbogbo àwọn ọmọ yìí ẹlòmíì kò wá lè kàn wúrà kúrà lè kọ́ ní fún a wọn ni tó bá ti pàṣẹ tẹ́lẹ̀ obìnrin ẹlẹ́yìn ló ẹgbẹ́ seventy two thousand ọlọ́wọ́ pọ̀ nítorí wọn lè múná kúrà lè tọ́ àwọn ń bèèrè lọ́wọ́ rẹ̀ pé tó orí múná kúrà lè náà nìyí káàkóso àwọn olówà níbo láti rí bẹ́ẹ̀ bá fi wọ́n sílẹ̀ ayé ìparẹ́ wọn lè fi wá kò sí náà lè kúrà lè tọ́ ìdí bẹ́ẹ̀ náà kùránì ẹ̀ mú jáde ìdí òsì náà kùránì ẹ̀ wá mú jáde ẹ̀ wá wọn kékeré. ẹlòmí ò di ẹ̀fọ́ wọn sọ̀yà alóńgbẹ náà kùránì ni ìjẹ́ bá ti di àwọn kristian ẹ̀ máa pa wọn káàkiri. ó ti gbàgbé pé inú àmọ̀lẹ́bí ẹ̀fẹ́ tó jẹ́ mùsùlùmí ló máa pa fún mi. yẹn ni pásọ̀ kan fi ń gbó bí ajá ẹ̀ ń gbó bí ajá ọlọ́dẹ àwọn amẹ́ríkà ìjọba amẹ́ríkà ti á ah, wọ́n á gbà wá o àwọn mùsùlùmí pa wá nàìjíríà o wọ́n ti pa wá tán o christian genocide wọ́n ti pa wá tán wọ́n pọ̀ ìyàwó wọ́n pọ̀ ọmọ wọ́n pọ̀ ọkọ wọ́n pọ̀ ọmọ wọ́n pa baálé wọ́n pa baálé náà wọ́n christian ẹ dàpọ̀ ọ̀rọ̀ pàdéyàn nàìjíríà yìí ṣé christian ìjọba ló wà fẹ́ẹ́ wọ́n ló bẹ́ẹ̀ ní kùránì wọn kọ́ máa pa wọ́n ok má bẹ́ẹ̀ ní kùránì wọn pa christian ló bẹ́ẹ̀ ní kùránì wọn pa mùsùlùmí. kọ́mọ̀tì ìkan ló ṣẹlẹ̀ ní káàmọ́ ní kwara àwọn tó náà sọ̀rọ̀ wọn lù ẹ́ bàbá tó pa fúlàní wọn lè gbẹjọ ìṣúná ló pa mùsùlùmí ẹ̀ẹ́ iṣẹ́ tù sínú ṣiṣẹ́ tù sínú nígbà bá wà pa àwọn ìpànìyàn nàìjíríà yìí kò ṣe ìwà àbí tó ń bẹ lára ọmọ nìyẹn ni kùránì kan ló rán wọn léyìí tí wọ́n ń ṣe wọ́n ẹgbẹ́ kùránì ló wọ́n ló rán wọn léyìí tí wọ́n ń ṣe ni èyí ló wá dé tí wọ́n ń kà wọn mùsùlùmí ìgbà wọn tó kú nínú nínú yẹn ni wọ́n lọ lọ bí wọ́n rà sẹ́wọ́n nílùú káyà náà tí wọ́n kú wọ́n pè wọn kọ́ gbọ́ wà sílẹ̀ wọ́n pè wọn kọ́ wá gbọ́ kọ́ wá kẹ́kọ̀ọ́ lẹ̀ bẹ́ẹ̀ ní káyà wọn kọ́ wọn kò gbé ni wọ́n pọ̀ kúrẹ́ tó pásọ̀ tó ń gbóngbà nì tó ń lò bóyá ah, tó ń bá parọ́ báyẹn nì tó ń tó ń parọ́ nì wọ́n lọ bí àwọn sàárì láti jẹ́ pé àwọn mùsùlùmí wọ́n ti ní plẹ̀tì wọ́n fi síbẹ̀ wọ́n lọ dúró síbẹ̀ ah, ìjọba amẹ́ríkà ìgbà wọn sàárì yìí àwọn tó tẹ̀sí lọ tírọ́ọ̀tì yìí lórí ìwé amẹ́ríkà ogun òmìnira ni fún wa dọ́gbọ ìlú amẹ́ríkà torí pé kò sí táwọn èèyàn lè ṣe láti sọ pé òun fẹ́ lọ ìlú èkó ẹlẹ́mí lè báyà rẹ̀ sùn tó sì ṣe fídíò rẹ̀ tó sẹ́ndẹ̀ sí wọn tó ní ẹ̀wù. mi ò bẹ́tẹ̀ mo lè ṣí eré bí ìyá àtẹ̀jẹ́ mo lè ṣí eré pẹ̀lú ẹ̀ láti fún bíbí náà ẹlẹ́mí ṣe ẹ̀dọ́ gọ́mẹ̀ntì tó ṣe gbogbo ẹ̀ kó lè nílò ègbó lọ ó ṣẹlẹ̀ ìjọba Trump mú àtàríwó pọ̀ kódà ẹ̀rọ àwọn ẹ̀mí ìjọba àwọn kò sẹ́ni ààrẹ ní ìjọba lóògbé yìí àwọn tí àwọn lójú ara tí wọ́n pa jù àwọn mùsùlùmí ni kì í ṣe àwọn kìrìsìtẹ́nì ìtàn tó dáná sun ní mọ́tíláṣí ó pọ̀ ju mọ́tíláṣí sun ṣọ́ọ̀ṣì lọ àwọn eléyìí ò mọ̀ ẹ̀ tẹ̀ kankan tó ẹ má sọ pé ìsìláàmù ni wọ́n jà fún àdínkùrá lè ní kí wọ́n ṣe àmọ́ ní tá a ti lọ mọ̀ pẹ̀lú bí àwọn oṣù máa ní àdínkùrá ah, lè ní kí wọ́n ṣe kà á ní tí ò sí náà kùrá nìyí ẹlòmíì yóò fẹ́ kí wọ̀ ní títí bẹ́ẹ̀ náà lọ́kọ̀ hánú ẹlòmíì yóò máa gbé kalẹ̀ ní àforífòdì. anábìwá Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ìtàn ìtàn gbogbo ìtàn anábì pátápátá kò sí kan tí dáa fẹ́ sọ̀rọ̀ tó pamọ́ èyí tí mùsùlùmí kọ èyí tí ọ̀tá anábì lọ kọ kò sí kan tó pamọ́ wípé nígbà anábì bẹ ní ìlú mọ́ká lóbi ọdún mẹ́tàlá anábì ò bẹ́ẹ̀ ní kẹ̀kẹ́ wọ́n sì ń pa wọ́n tó ń pa àwọn ọmọlẹ́yìn ànábì tó yára àlú tí wọ́n gbé wọn kúrò nínú ìlú tó ń kúnlẹ̀ mọ́ wọn tó ń báńjì àwọn èèyàn láti tàdíjẹ nínú fún wọn tí wọ́n jù wọ́n lóko tí wọ́n pa obìnrin tí wọ́n pọ̀ ọkùnrin tí wọ́n kọ́ wọn lẹ́yìn tí wọ́n dìtẹ̀ mọ́ wọn nínú ìlú kúrò àmẹ́bí ni ọlọ́run ní kánábí ìta kúrò ní ọkà tó mọ ọmọ ìbílẹ̀ wọn wá sá lọ bá ìwọ aráàlú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àmì ìjọba àlẹ́kùn láti gbọ̀dọ̀ àpò ọ̀nì nígbà wọn táwọn olóyìn ìdílé náà nílẹ̀ ọlọ́run ti kí àwọn aráàlú wọn tẹwọ́ gbà láàmú ọlọ́run tó ẹ kéré lóòótọ́ ẹ kéré o bẹ́ẹ̀ wá kéré o bẹ́ẹ̀ ti di ọgọ́rùn ọdún mẹ́ta ó lé lọ ẹ̀yẹn dájú fún wọn àwọn tó ń pa yín káàkiri ilẹ̀ dájú fún wọn kámi sí àtúnkọ̀ nílẹ̀ ìjálàbá tó ń bí ẹ̀dá ìyẹn lè pọ̀ tọ́lọ́run ó gbé ìborí sọ́wọ́ àwọn tó kéré ló ń kà pẹ̀lú ìyọ̀nà ọlọ́run ẹ dáàbò sáà wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kí ẹ mọ̀ sí bẹ́ẹ̀ níbi bẹ́ẹ̀ àbúrò sí bẹ́ẹ̀ nítorí ìdílé yìí kùránì tó ń yọ wọn wọn máa ń fani ìdílé tó ń sori ayé àti ìyá mi náà tó hàn nítorí ó ṣe àgbélẹ̀rọ ọ̀rọ̀ ìdílé kan ọ̀rọ̀ náà máa ń ta àwọn àmọ̀ wọ́n tẹ̀lé mi ọmọ wa wo nínú ayé àtàkà yìí náà ni o tí wọ́n ti ń parọ́ sọ́nà àlùfáàlì irọ́ ni èdè ọ̀rọ̀ ọlọ́run àlùfáàlì irọ́ ni èdè òfin ọlọ́run àdàparọ́ ànábì ni síbẹ̀síbẹ̀ lọ́nà ìgbìmọ̀ òkè náà máa fún ọ̀rọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ náà ti máa pè wọ́n wípé ọ̀wà ayé sọ bẹ́ẹ̀ náà ọlọ́run ló darí sí wọn ọlọ́run ló pọ̀ wọn kẹ́ wọn yóò láyé kẹ́ wọ́n fi òkò bánàbí sọ̀rọ̀ wọ́n ń fa ọmọlẹ́yìn ànábì wọ́n fa àwọn mùsùlùmí wọ́n ń parọ́ máa tó hání wọ́n ń parọ́ mọ́ lọ́run pé ọlọ́run ànábì ànábì yóò ṣe òṣìṣẹ́ ọlọ́run wọ́n ń parọ́ mọ́ lọ́run ilé ẹ̀kọ́ kó rọrùn jù lọ́dún kẹta náà tó lọ́run parọ́ rẹ̀ yìí ló fún wọn ìjà kò kẹ́ ẹ̀dá bá kó rọrùn ṣùgbọ́n àwọn ọlọ́run bá ọba tó bá dárí bẹ́ẹ̀ ti ń parọ́ mọ́nà bẹ́ẹ̀ ti ń parọ́ mọ́nà lé ilé bá ti tán bẹ́ẹ̀ ti ń túbọ̀ lọ́sọ̀tọ̀ ọlọ́run ọlọ́run gbà tó ti bá yín yóò tún wá ké yín. láyé àtàtà máa ń kà níta máa ń gbélé nu àwọn àwọn àfà ọlọ́run bá ní tó yá ìlàdí alẹ́ bí náà á túbọ̀ fún aláàfin yìí ló bí àyà yìí àwọn apá kan nínú àwọn oúnjẹ kìí ni wọ́n bá nàbí sọ̀rọ̀ máa wọ àlejò huwa Muhammad ah àṣetán àti gbàtìláàmù àṣetán àti gbàtìláàmù àmọ́ nígbà tá a wù ká wú ẹyìn àdìgbò pé áá a ti bẹ̀yìn jẹ́ ju iwájú wa kó dáa lọ àpárọ̀ lọ sọ̀rọ̀ àná lọ èyí káà náà ti dá lọ́nà tó ara wa pé àwọn ọdún dájú náà wò a ti mùmúkùmù a ti jẹjẹkújẹ a ti pààyàn apẹni tó tọ́ apẹni tí ò tọ́ àwọn olùdíje ah ọlọ́run rẹ àgbàpọ̀ ọlọ́run òdodo ni ilé ìdarí ìwà ẹ̀ṣẹ̀ yìí pọ̀ ó ti pọ̀ jù a ti bẹ̀rẹ̀ jẹ́ apàdé tó iwájú ò lè dá àmọ́ tó wù wá kágbàtìlá abẹ́rẹ́ lọ́wọ́ wọn ti dá kan wọ́n ti dákàn. Ànábì wà lọ́jọ́ ìdókòwò sọ̀rọ̀ máa wà àlejò sọ́lá lára ohun tí wọ́n ṣe ìdá fi kùn náà lẹ́lẹ̀ àbí àtẹ̀yí tí wọ́n fi kùn náà láti fọmọ lẹ́yìn ẹ̀ lẹ́lẹ̀ àtẹ̀yí táwọn ọ̀dọ́gbọ́n fi kàwọn aráàlú kùn náà pọ̀ mẹ́. Ànábì wà lọ́jọ́ ọlọ́run wá sọ ní yá ìgbà ni ọgọ́lọ́ ọlọ́ọ̀ni ẹ̀yẹ rúṣù mi dáadáa ẹ̀yẹ rúṣù mi ọ̀wọ́n alẹ́bí náà sọ̀rọ̀ fún aláàfọ̀ yìí ẹ̀yin tí ẹ ti lo ìṣẹ̀lẹ̀ yín sẹ́yìn lórí aburú lórí ìbàjẹ́ lórí rádaràdá rédèrèdè. bàbá bá àwọn alárùbáwá yìí tẹ̀lé gbé láàbí wọlé àwọn ti jọ̀wọ́ àwọn ti lẹ́yìn ìbára rẹ̀ bó sì jẹ́ olóògùn nílẹ̀ yorùbá nàmá tó lè jẹ hàn adìẹ ajá ewúrẹ́ tó lè jẹ hàn án lẹ́nu yóò sì máa jẹ báyìí yóò sì gbé eyín rẹ ní ìrẹ́pọ̀ eyín rẹ yóò sì gbélé ọmọ yóò sì gbé yóò e. mú ẹ̀jẹ̀ rẹ yóò àmọ̀ràn tí wọ́n yóò mọ̀ràn tí wọ́n lágbègbè ọ̀sìn ìsìlámù sí ìgbéyẹ̀ dáadáa ẹ̀ mọ̀ pẹ̀lú wọn ẹ̀ mọ̀ pẹ̀lú wọn lọ́nà tó ní jẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn yẹn àbí ọ̀rọ̀ ó pọ̀ bí wọ́n sọ ní wọ́n hàn àwọn èèyàn léèmọ̀ bí wọ́n sọ wọ́n hàn àwọn èèyàn léèmọ̀ òsì tí wọ́n ṣe táwọn aráàlú ò ní parakẹ́tẹ́ wọ́n ní bí ẹran lẹ́yìn bá sọnù ẹ wá bákùtàn lẹ́yìn bá sọnù ẹ wá àmọ́ bọ́mọ obìnrin bá sọnù ọmọbìnrin rẹ̀ àbí ilẹ̀ ẹ̀yà irọ́ ọ̀tá ló parọ́ wọn ní àwọn babalabata yìí lọ́wọ́ bọ́ kalẹ̀ ẹ̀rọ àwọn oúnjẹ ní àwọn ọmọ pa àwọn olùfà ẹ̀nu yìí wọ́n tún lọ rúbọ ìṣẹ̀lẹ̀ dáadáa. bẹ́ẹ̀ ló gbogbo gbogbo ibi tí àwọn ìṣẹ̀lẹ̀ wọn kan dé ní sábà múlẹ̀ yorùbá wọn gbọ́dọ̀ yìí fún ìfọ́sọ́mọ́ bí máa ń sì náà fún ọmọ ọtí rí ni àjẹ̀báyé àjẹ̀báyé tọ̀ àjẹ̀bọ́ọ̀mù jẹ́gbé ìgbólóde oníwìyà ìgbà náà bẹ̀rẹ̀ ní wọ́n mú un lólẹ̀ yorùbá tí wọ́n mú un gbogbo yìí wọ́n ẹ̀yìn wọ́n fi ẹmu ẹmu òwúrọ̀ ẹ̀ àbí ètò wọ́n fi iná tó ti ọ̀sán babajú àbí ètò wọ́n fi ẹ̀gẹ́ ọ̀gẹ̀dẹ̀ wọ́n fi ṣe tí wọ́n mú báyìí tí wọ́n ní rí ẹ̀ mọ́ wọ́n máa ta ìfẹ́ ọmọ bẹ̀ kí wọ́n lura wọn lùkulù wọ́n lura wọn lùkulù èmi ò yà sí ara ọlọ́wọ́ ni yá ìdájí ọlọ́wọ́ lẹ́yìn ẹ̀rú tó ní wọn náà àlẹ́lí náà àtúwọ̀n wọn náà àkókò ní ẹ̀yìn tẹ́ ẹ ti tán láti ronú sí wàdà gbàkọ́gbọ́n gbogbo ìṣẹ̀mí ní kẹ́ ẹ ti lò lórí aburú látàkùnà tó ní ràṣàtúwà ọlọ́run ẹ̀ má jà kí n kúrò níbi ìṣe òṣùwọ̀n wà lọ́wọ́ kò sí bí ẹ̀ṣẹ̀ ìwúlò rẹ̀ tó tóbi tó ẹ̀yìn bá rẹ̀ tó tó ń bàjẹ́ níyà ọlọ́run ní gbogbo ọ̀sẹ̀ pátá ètò kéré tó tóbi èyí tí yàn ń dá láti gbà tí yàn délé ayé àbí tí yàn ti tẹ̀ kò sí ìran ẹ̀jẹ̀ bí ìyẹn bá dá ọlọ́run sí náà láti dá lórí ìlú bí ìyẹn bá ṣe fẹ́ láti lò ó wà. nígbà yá ìwà sọ̀tà lẹ̀ mẹ́bí wá káyà yẹn fún àwọn ọ̀sán wà wọ́n nínú wọn bá dúró ní ìgbà tí láàmú ní ìgbà tí láàmú. pàtàkì ń dojú lọ èyí kan bẹ́ẹ̀ ló bá a di arọ́ yọ kó o gbé ní wọ́n wọ́ wù. lẹ́lẹ́ wa dáná máa ń dógùn nígbà tó tó olórí ebú ní ìbọ̀lọ́ nígbà tó bá tó ní bá jáde ìgbà náà ní sàbónú ọjà àwọn akékeré náà àwọn máa ń lọ lórí àwọn máa ń lọ wò àwọn máa lọ wò sàbó nígbà bá jáde láì yóò máa jẹ irin yóò máa jẹ irin yóò sì máa wá yọ irin tó jẹ yóò máa yọ lára àwọn ọmọ náà tó bá yá bá a lágbá yìí kí ni mo jáde lẹ́yìn àti wọ́n lọ sí swíìtì àjọ lórí lẹ́yìn. gbogbo àwọn idán idán láwùjọ ló mọ lọ jalè lọ́jà tó mọ wá kó fún wọn. àbẹ́ẹ̀ rí bàbá tí ó wá jẹ́ olùsọ́lógún yìí nígbà sọ olùbàbà èyí kan ló sọ yìí ní tó ṣe bí yìí. Ubat orang tidak Islam. Ubat tidak Islam. Orang bawa bawa. Ajarlah. Ubat Islam. Amal. Ha. Ha. Kita tadi. Kita Allah. Wọ́n á sọ̀rọ̀ pé ẹ̀ ọba tí wọ́n dájú lọ́nà tí ẹ̀ kéèyàn kó ga bí irú kó ga sókè bí irú òkun àbókò ga bí òkè ẹlẹ́mọ̀ṣọ́ wọn máa ń dárí jìnnì gbàtí bíbẹ̀ àwọn ti gbà lọ́ba gbé ẹ̀kọ́ egun yìí ẹ̀kọ́ egun yìí tó bá ibi táwọn ń gbé sí yóò máa mí ni kò sí yẹn bẹ́ẹ̀ yóò máa mí ni kò sí yẹn bẹ́ẹ̀ ẹ̀mọ́jọ́ máa gbé yìí wọn lọ gbèrò káàkiri wọn tẹnu sùn wọn tẹnu sùn jẹmọ nígbà tí wọn yìí délé wọn bá ẹkún lẹ ẹkún yẹn wọn bá lè padà eléyìí ti tàn ó gbọ́n níta mọ́ wọn bá ẹkún yẹn lè padà àwa ni sẹ́wọ̀n sọ àwọn ti sọ̀rọ̀ ìgbà náà ní pé ọba wo bá wà ní lẹ́nu ẹgbẹ́ aṣọ àwọn olóṣùnà báyìí ló sọ ní àhà olóògbé ọlọ́run yóò gbà sọ̀sọ̀ yóò gbà sọ̀sọ̀ bá nígbà tá a máa ka orúkí àti ìdílé sọ̀rọ̀ ìyẹn máa ka orúkí àti ẹ̀kọ́ ẹ̀kọ́ tí ó sì di tàbẹ́kọ́ sí olóògbé ọlọ́run ilé ẹ̀ nìkan tó bá ya wèrè ẹ̀ bí bókù tá a bá fẹ́ ya wèrè á ka orúkí àti ẹ̀kú jẹ̀mọ́ ó sì wà níbi. àwọn bàbá òun bí bàbá òní bàbá gba ọdúnrálẹ̀ fún islam àmọ́ ọ̀gẹ̀dẹ̀ wọn ni wọn ò rí ara já kúrò tẹ̀sán yẹ́yẹ́ báwọn kú wọn kó gẹ́gẹ́ bí mùsùlùmí àmọ́ ẹ̀kú ni ẹ̀kú ìyá rẹ̀ ọlọ́run ló mọ iye àlejò wọn tí wọ́n gbé tiẹ̀ egun wọn kò lójú àbáláyé àbáláyé lọ́wọ́ ìtọ́jú wọn náà ló wílẹ̀ lọ́rùn. torí ẹ̀ bá wo aburú tó ń bẹ lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe ẹni tí nǹkan bá yé dáadáa nínú àwọn mùsùlùmí yóò lóun ò lè rí ìdarí ti ìbẹ̀ lọ́rọ̀ lọ. torí bẹ́ẹ̀ kí ló dé táwọn yìí ń fẹ́gbà ìsìlámù aburú pọ̀ lọ́wọ́ wọn ni ìran ẹ̀yà mẹ́ta tó mẹ́lẹ̀ yorùbá yìí àwọn èèyàn tó má burú jù ìrìnà yìí bò níbo mutí yóò sì mú lójoojúmọ́ ni ìsìláàmù sì nìkan máa mutí níbo nìyí tó ṣe dìná ìná wọn nìyí ìdíjú tó retí dé ìsìláàmù nìkan máa ṣe dìná wọ́n di bí owó àá níbo ní ẹnu ilẹ̀kùn tó ń gbà wọlé láti rí owó ojú wíńdò ni wọ́n ní èyí tó bá ti wọlé bẹ̀ ni kò lẹ́nu ọ̀nà yíkò kan sọ fún wa lọ́dún adé pé ah ọmọ ìkéde ní kò lè dídá dé mọ́tà dídá díẹ̀ sùn lọ ó ní yàrá ìyọ̀wó tó pọ̀ ó ní àpá ní àdánù ṣe àlọ́gbẹ̀ẹ́ fi ara kan ìgbà dáì àlọ́gbẹ̀ ẹ̀dá farada ẹ̀nù ẹ̀nù mọ́tà dídá díẹ̀ òkòkò ní kù olùmọ̀mọ̀ olùmọ̀ tó gbé jẹ sọ̀rọ̀ ìsìláàmù ò sì kó o ṣòwò bó bá ṣe wù ọ́ kó o wá owó ó ṣe wù ọ́ rárá ìsìláàmù ń tọ́ka rẹ lọ́nà tó gbà wá owó tó ò ní fara ní ẹnìkejì tó ò ní kó nira bẹ́ẹ̀nìkejì ìsìláàmù pé ọtí ni wá sọ fún wa bóòrí bóyí bẹ́ẹ̀ gbàgbà èyí tí wọ́n gbé lọ sọ́dọ̀ wọn gan-an ìfẹ́ níbi gan ó tó tẹ̀lé nígbòjá lé mọ́ lọ́wọ́ àwa o. Sunday, even on Sunday, I go go shop, I go go work, I go go work. Hey, pastor say make eh, can bring tight. You that na you na you na you work for me. Wọ́n ti darí mọ́ ọ lọ́wọ́ ni. Gbogbo àwọn yẹn ni ìdíyẹn bá jẹ́ Mùsùlùmí jẹ̀ náà kò ní lè lọ. Torí ẹ̀ ìdàpẹ̀ bí ìbàjẹ́ bá ti pọ̀ láàrin yẹn sí, bí ìbàjẹ́ ti pọ̀ láwùjọ yẹn ní ìrẹ̀yẹ̀ sí.

tọ́lọ̀ ti jẹ́ ọlọ́run tí ò tọ́lọ̀ ti bẹ tí ò níbẹ̀rẹ̀ ọlọ́run ti jọba láàrin ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹlá ó mú àpẹẹrẹ wá fún wa nínú àwọn ìran tó ti lọ́ọ́ kánábì tó bí nínú àbàdé ìsìláyélà nínú àwọn ìsìláyélà ẹni tó pa ìyẹn ninety nine ọmọbi ní arákùnrin kan bẹ ó pa ìyẹn ninety nine èèyàn ọgọ́rùn-ún ó di ẹ̀yọ̀ kan ló pa ó wà lọ bẹ́ẹ̀ ẹsẹ̀ yìí ti pọ̀ jù mú pọ̀ yá mọ́kàndínlọ́gọ́rùn-ún dákùn ti jẹ́ ọlọ́run lè darí jì mí ẹni ninety nine ọlọ́run lè darí jì ọ́ ilé ìdìbò ninety nine one two three four five six thirty orí èèyàn láì ṣe àǹkà orí tambolo lọ́wọ́ lè darí jì ọ́ bá fẹ́ pa ẹ̀ náà ló èyí bá dọ̀ bọ́ọ̀mù wọn bẹ́ẹ̀ ti sè àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀rí ọkàn òjò gbádùn tó sì gbádùn àti ìbẹ̀rẹ̀ ọ̀lọ́ tó bá ṣe fún gẹ́ oníbímọ̀ kan kí yẹn mọ̀ fún ọlọ́run wọn á ń bìrì gbéra wọn. ó pààyàn ọgọ́rùn-ún sọ́nà lè dárí bí mi ọ̀dà àá yẹn ní àhà ìdíjọ́ máa wọ̀ lè dárí bí mi bí yẹn bá ti ronú oṣù sábà tó dùn sóòfù tó ṣe tán láti ṣe tuntun bá lọ sọ́dọ̀ ọlọ́run ní tó mọ́ ọ̀hún yà àmọ́ mo ṣe rí ọ aráàlú ìyá ní bẹ́ẹ̀ ni a ó kò ní ilẹ̀ o kò ní pé ìlú yìí kò pààyàn rọrùn gan ó rọrùn débi pé bó o fẹ́ pààyàn ó pààyàn nítorí ọ̀rùn rẹ ó sì ń jẹ́ra kúrò nínú ìlú ó wà kúrò ó lọ níbi níbi tí ìpààyàn ti rọrùn nígbà tí ẹni ṣe nìyí ó fẹ́ túbá lọ́dọ̀ ọlọ́run ló bá gbọ́ náà ló bá jáde bá bẹ̀rẹ̀ sí lọ ó kù díẹ̀ tí ó wọ̀ ìlú tó lọ ìlú tó ọ̀hún òun ni àtúntò tó olókùnrin láyé ó jẹ ní ìkẹ́ ó jẹ ní àánú lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣàmójútó rẹ̀ jẹ̀mọ́ torí ẹ̀ ẹ̀ mú bọ́ wọn kó kíní kan ní yíyíra nínú ìtumọ̀ yíjíra òun ni ká fi àyè tá a wà tá a fi rí òfin ọlọ́run pamọ́ torí pé ìbàjẹ́ ìbàjẹ́ ti dàtà nínú ẹ̀ bó bá lóòótọ́ ìbàjẹ́ ni yóò ní ọ lára láti mú nǹkan ní ìwọlé káwọn èèyàn mọ̀ ní dáadáa àwọn èèyàn lè rí dáadáa. ó kúrò nínú àwọn ìlú báwọn àdìgbò báwọn eré àwọn ó kúrò bẹ́ẹ̀ ó mọ lọbi tí àwọn èèyàn ti rí òfin ọlọ́run pamọ́ ibẹ̀ nìyí kódà bó fẹ́ ta burú kò ní rọrùn ní ẹ̀fẹ́ ta burú kò ní rọrùn àmọ́ bí èèyàn bá bí èèyàn bá láburú ṣe tí máa ń bẹ láwùjọ àwọn aláburú kò sígbà tí wọn ní kó ti tún wọn yẹ wọn ní bí bá pẹ́ lárọ́ṣẹ́ ní máa ń ni báwo kan bá bá ajá ní yóò jẹ̀gbẹ́ so pípẹ́pípẹ́ ọlọ́run bá ti dọ́ba aláàánú ọba tí máa dárí ju ọba tí máa kẹ́ni tó ìdí eléyìí tó ti bọ́ ṣe ń pa àwọn ọmọlẹ́yìn alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀sọ́lẹ̀ ọlọ́run mo sọ pé iná òkè náà lọ fún ọrọ̀ súnmọ́ ọba tí máa dárí ju máa kẹ́ni ìròyìn ọlọ́run àwọn ó dárí ju ìgbélé gbogbo ẹ̀ṣẹ̀ yìí fún ní àìdáyé ìwà burúkú ọlọ́run tẹ̀sí a ụụaaye ụ ana wuleụdị a ieihe aa aaua ada wee aọlụli a ndị na ihe bụrụ na na-eji ọrụ. diọe kẹ́ni ọlọ́run rán lélẹ́ kẹ́ni ọlọ́run ṣàlélẹ́ ẹ́ yá àkúrò tó àná ìmọ̀ na báwa náà ló máa ń jẹun ó ní ọ̀sẹ̀ pa tí ó jíjẹ tí ebi ìsì máa ń pa àná sára náà bùkà àtàkùn jíjẹ wọ̀nyá mi kì í fi ìtumọ̀ ìjẹni ńlá èèyàn ńlá èèyàn bàbà èèyàn rẹ́gẹ́dẹ́ ààrí <laughs> lára ẹ̀ báwọn náà ti lọ lọ ọjà táà lọ lọ tà èyí náà máa ń lọ ọjà máa ń lọ tà èyí máa ń lọ rà àmọ́ ń pàdé ẹ̀ lọ́jà tó bá dá tó bá jẹ́yàn ńlá ni àwọn owó ńlẹ̀ àlọ́kùn torí àwọn èèyàn ńlá kì í fi àlàáda àwọn ẹni ká máa bá wọn lọ́jà. ìgbà ń sọ ó bá làkà ìdílé o ndị ẹ ti ń ndị òyìnbó tẹ́ ẹ ti ná ọjà ndị tẹ́ ẹ ti ná ọjà oṣooṣì níbi ìlẹ̀ sí gọ́fúnà ọmọ ara ẹ ẹ ti ná ẹ ti lọ rẹ ní gọ́fúnà àbí mínísà kọ́mọ ara ìró ẹran ń bẹbẹ sóòtù àwọn èèyàn ńlá ńlá ńlá ńlá ńlá ńlá ní èyí ìtọ́jú pẹ̀lẹ́jà wọ́n máa lọ́jà ni wọ́n máa rán yàn lọ́jà àwọn tó jẹ́ àwọn ọba nígbà náà àwọn ọba lu Rome àwọn ọba lu

wọn ò rí sọ. so nígbà tí wọ́n sọ eléyìí wọ́n tó wá ń sọ tó bá tiẹ̀ gé èèyàn lóòótọ́ tó gé èèyàn lóòótọ́ tó jẹ́ ní tọ́nà wọn náà kò yẹ kó dájú pé ó mọ̀ jẹun tọ́rọ́ náà kì jẹun kì í mu tó bá ní tọ́lọ̀ ló wá gbé ẹ̀sìn dégbé kó wọn náà máa mu. oúnjẹ à ń pàdé lọ́jà tọ̀ tábà ti ẹ̀kọ́jú pé ó yẹ ká ní ìkan náà mọ̀lẹ́kọ̀ tó bọ̀ bí sójà yìí lọ hmm, hmm? àwọn ọ̀dìlẹ̀ àti ọ̀dìlẹ̀ ẹ̀ pé àwọn ọ̀dìlẹ̀ tó mọ bí ṣe ń lọ wájú ẹ̀rù mọ̀lẹ́kà tó ń bẹ lọ́kùnrin tó bẹ lójú bí wọ́n ti bẹ lẹ́yìn bẹ́ẹ̀ ni àpẹẹrẹ kálẹ̀. ìròyìn táwọn kékeré ni wọ́n sọ nù ọ̀yà kúrò máa àrùn nàbí rọ̀ jẹ́ pé bó o bá ti ń sọ kóun ṣe kìlọ̀ fún wa àwọn náà máa ṣe ìkìlọ̀ fún wa bàbá tiẹ̀ torí ti tiẹ̀ gbà kìlọ̀ á torí ti ti wọn gbà kìlọ̀. أو يلقى إليه كنز أو تكون وقال الظالمون إن تتبعون إلا رجلا Thank Yeah. na ọmọ ni àwòjúlùkọ ilé yìí kanzun àwòjàkúrò láwùjọ jannatu ya kulu minha wọ́n ní bàbá ti ẹ̀rí gbogbo eléyìí lára rẹ̀ ká ọlọ́run rẹ̀ tó gbé ẹ̀ e gẹ́gẹ́ bí ànábì gẹ́gẹ́ bó ti sọ ó wá fún ẹ ní ọgbà oko tó tó ó ju éṣíà lọ éka ó kéré sí éṣíà. tó wá pọ̀ yá àkúlù mi nìyà tó mọ̀ wọ̀ nígbà gbogbo láti jẹ tó bá wẹ̀ nínú ẹ̀. wọ́n ní ìkan nínú eléyìí gbọ́dọ̀ ṣẹlẹ̀ káàrí lára rẹ̀ ọlọ́ni wa qala zalimun in tattabi'una illa rajulan mas'ura nígbà tí wọ́n rí kánábí sallallahu alayhi wa fi nǹkan kan nínú àwọn nǹkan mẹ́rin náà mú wà ó fi hàn kí náà sọ ọba ni ọ̀ọ́ ànábì tẹ̀ǹtẹ̀lé ẹ̀yìn tẹ̀ǹtẹ̀lé jẹ́ mọ̀ pé àtàtì ti mú un mọ̀sùsúrọ̀ jẹ́ mọ̀ pé ẹni alátàtì ẹni àtàtì ti gbé yìí ẹ mọ̀ pé tó ń sọ kẹ́mẹ̀kẹ́tà ló ń sọ lẹ́nu wọn lọ́wọ́ ọlọ́run ní wàá kọ́ ọ́ bọ́ọ̀lì mú ọlọ́run láwọn tó sọ báyìí ní alákòóso ni wọn òpìlẹ̀ jẹ́ ni wọn ọ̀tọ̀ òun ọlọ́run ọba ni wọn òun làwọn èèyàn báwọn. وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا ما أريد أنا صلى الله عليه وسلم وأريد كما ما جاءوا وأريد كما ما وصجا ونكون جاوا ونكون وصجا إن نجا فهو يجمع نجا وأريد أنا صلى الله عليه وسلم وأريد ملائكة الوحي وأريد أن النبي صلى الله عليه وسلم كوني أبوكو لا tó ń jẹ tó ń mu tó ń gbádùn tó ń lówó. ní àwọn àdìgbà nínú mẹ́rẹ̀ ni ìlú kí wọ́n sọ àwọn ọkọ̀ wa dé irọ́ wọn dé ládé wọ́n kò ní mọ̀ sọ mọ̀jùnọ́ọ̀nù wọ́n kò ń wéré wọ́n kò lẹ́yìn tí àtàkì mú tí àtàkì hàn ìmọ̀. والله انظر هو محمد صلى الله عليه وسلم كيف ضربوا لك الأمثال ọlọ́dúnwọ̀ Muhammad wo bí wọ́n ṣe ń di ògúlù sí ọ̀rọ̀ wọ́n ṣe ń dìlú ọ̀rọ̀ gbogbo wọn ṣe ń parọ́ mọ́ gbogbo wọn ṣe ń fi àbùkù wọn ṣe fi ń kẹ̀ ẹ́ bàbá lù ọlọ́run láwọn ẹni wọ̀nyí ti sọnù sọnù aláyẹ tẹ̀sí irú náà tẹ̀sí ilá wọn ò lè mọ̀nà láíláí torí ẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam èèyàn ni ní ìjẹ́ ẹ̀dá èrò ẹni. Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba rẹ̀ kìí ṣe màláìkà òṣùnà màláìkà òṣùnà àwọn àlùjọ̀nù kìí ṣe abàmìyẹ̀dá abàmìyẹ̀dá kọ́ èèyàn bíi títí wá ní kúl iná máa náà bá ṣe ọlọ́dún wọn Muhammad máa sọ fún wọn èèyàn bíi tiwọn náà ni wọn náà ìdí máa ń ti wọn bí máa ń ṣe àdámọ́ ọmọ nìyẹn bí máa ń ṣe wọn náà bóòlò ṣe ní jẹun bóòlò ṣe ní mu bóòlò ṣe ní níyàwó bóòlò ṣe ní ṣètò ayé bóòlò ṣe ní rí ọ bóòlò ṣe ní lọ bóòlò ṣe ní bọ èèyàn ní ọ torí ẹ wà fà kò sí tó lè mọ mọ gbèrè ẹ tí kò pé ah ìdí mo nímọ̀ lé yìí ìdí mo tún náà lé òtún wá di abàmì ẹ̀dá báyìí tó mọ̀ wá tó yàtọ̀ sí tí àwọn èèyàn máa ń ṣe tó jáde ọmọ nìyẹn yẹn làwọn onísúfí àwọn bùláàtì sùfí yà tí wọ́n kọjá àti bìlànà sùfí táwọn máa fi ń bẹ́ sọ pé àwọn jẹ́ níláàmù táwọn máa wà wà àdàmọ̀dì ìgbà tó yàtọ̀ sí táwọn èèyàn wù bá a ti wá gbọ́ wà sí ìta àbọ̀tẹ̀ sí ìmọ̀ kíláàsì tó wọ́n bá dẹ́ǹtì ó lè wọ ṣòkòtò apá kan níkà apá kan trọ́zà gbogbo ó lè dé wọ́n lè pẹ̀lú inú wọn níwà àti wá sí wá àti pé wá síbẹ̀ tó gbé láwàní láwàní oríṣi mẹ́wàá dúdú funfun pupa gbogbo oríṣiríṣi ó tún lè gbé àjákù láńtà yóò gbé dání gbogbo àwọn nǹkan tó ń bá àbí wèrè ni wèrè ti ní lóòótọ́ wèrè ni ìdí ẹni ọlọ́run so àwọn máa fi àwọn nǹkan àwọn àdàmọ̀dì bá àwọn káwọn yóò bá lè mú ah, ẹnì yìí kì í ṣe yẹn o àbàmì ẹ̀dá ni rẹ̀ ni wọ́n àti ń gbé àmàlà káàkiri lọ sẹ́nu òun sì ń gbé àmàlà ó ti dosun àpò ó kàn fi ń rún bẹ̀ ó sì ń dosun àpò rẹ̀ á ṣé wù. jẹ̀mọ́ nílẹ̀ Yorùbá àwọn ìtàn wọ̀nyí kó mọ̀ dáadáa ní ìtàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ alihamudulilayi ìmọ̀lẹ̀ súnà tó ń tọ̀ka olójẹ́ kí gbogbo àwọn ọ̀rọ̀ wọn yìí kó mọ̀ dé nílẹ̀ Yorùbá nìkan bẹ níbẹ̀ láti lọ wáyé náà nìyí yóò gbé tẹ̀sùn bá àtúntò pọ̀ ọ̀rùn báyìí yóò wá fún kòkòkò yóò tó bá nà máa mi ó sùn ẹ̀wọ̀n wọn àmọ́ kòkòkò wáyé lọ́jọ́ búlálà búlálà kò lè fẹ́ jọ ayé táwọn búlálà jẹ tí wọn bẹ láyé nínú ìlú ìjẹ̀lú ẹ̀ ojú dúdú àìmọ̀kànmọ̀kàn làwọn fi jayé ẹni táwọn ń sọ yìí two thousand and fourteen ájì pàápọ̀ àlọ́ ájì through Lagos State Ọ̀làǹdà àdá ọba tó tó ṣùgbọ́n ó pọ̀ lọ́rùn ẹ̀ báyìí náà pẹ̀lú kòlókò. ìtàn náà àwọn àwọn àfáwọn àtàlẹ̀ lọ ṣẹ́ka lọ́dún táà àbẹ́dẹ́gbọ̀n náà ọ̀tá àlẹ́ wọn á ní bàbá ẹ̀rù ibi bẹ́ẹ̀ lọ yìí àwọn ilé yìí ooo òṣùwọ̀n àwọn nílùú yìí ooo òṣùwọ̀n àwọn ọ̀sìn bẹ́ẹ̀ ẹ̀dùnkọ̀ kẹ́dùwọ̀ plẹ́ǹtì ẹ̀yà wá bí kẹ̀kẹ́ kúrẹ́ ń bá yé sí o bọ́ọ̀lù ń bẹ́ bàbá yìí ti ra báàgì láti lálẹ́ gbogbo tẹ̀síwọ̀rù rẹ̀ oko kúrò oko sí báàgì táà fi lọ táà fi dé tẹ̀sùbá àkàndá ìtọ́jú tọ́nù kò sí kò sì mú kòkòkò dání. ẹ dákun ẹ jẹ́ ẹgbẹ́ àǹtàn àwọn ilẹ̀ Yorùbá. ilẹ̀ sáwọ́dì ló fi gbé ìjọba àkọlù márùn àwọn ó rẹ̀ ẹ́ lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ tó nídìí ìrànlọ́wọ́ ó pa àwọn ọlọ́pàá tó wà mú ọ nípa ẹ̀ka fún ẹmu ẹlọ́wọ́ wèrè lélẹ́ wèrè náà ti tó sọ nígbà tó bá gbé ìjọba káàkiri àdúgbò ètò àmú dání ètò àmú káàkiri ẹ̀ náà ló lé ní àbí ajá rẹ tó ń wá gbogbo àwọn kan yẹn nìyí àmọ́ nínú ọjà àlà ló gbé fún wọn àwọn gbà pé lẹ́yìn ò láì sí ìfi wèrè ìwà wèrè hàn ìwà wèrè hàn kò tí ì dẹni ọlọ́run kò tí ì di àbá ńlá kò tí ì dèyẹ ńlá orúkọ tí àwọn kèké ní ó ṣẹ̀ṣẹ̀ tí ń fi ànábì àwọn kàkún oríkì dáadáa fánábì torí pé tánábì ń ṣe ó ń jẹ́ ìdojú fún àwọn tánábì ló gbà làwọn tó ń fànábì ń lò bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ ní tánábì ń ṣe ó ṣe dédé táwọn náà ń ṣe ṣùgbọ́n àwọn tó ń wò pé kó o lè pẹ́rẹ́ lánàá bí ọgbọ́n àjọ ń jẹ àjọ ń mu àjọ ń ta àjọ ń rà àjọ ń lọ àjọ ń bọ̀ àwọn náà níyàwó wọn náà ní à ń bímọ wọn náà bí kí ló wájú wa lọ tó fi wájú ànábí ọlọ́run nígbà náà tó bá bẹ̀ ìsì pé ànábí ọlọ́run tó ń ṣe mọ́ra ìgbà náà pé wò lè yọ táwọn sọ nìyí. tó ibẹ̀ làwọn oníṣútú ti wá mú títí wọn pé ó kéé bí yóò bá jẹ ní ọlọ́run yẹn gbọ́dọ̀ mọ wà ní ìwéré láti máa rọ́pọ̀lọpọ̀ wọn nù bí ìwéré bí ìwéré bí ìwéré bí ìwéré ẹ máa bá a. omi lè kúrò lórí ẹni tó dé adájú ìgbẹ́ra yóò àmọ́ owó tán yóò mọ̀ ọ̀nàjú wọn ìtàn bẹ́ẹ̀ náà ẹ ti máa yóò mọ̀ ọ̀nàjú wọn báyìí yóò mọ̀ ọ̀nàjú wọn ìtàn bẹ́ẹ̀ báyìí. mọ̀tẹ́ ẹ̀fọ́ ọlọ́tọ́jú fún lálàáfíà òbí òde ká kúránì ìtàn bẹ lórílẹ̀ máa fẹ́ mọ̀ bí wà nígbà kò lè ka kùránì kò mọ kò mẹ́tì kò mọ́fín òun náà pé ẹni wòlíì pé ẹni wòlíì yóò àgbé kùránì kò ní báyìí ẹ jẹ̀mọ́ wọ́lọ́ yín kí yẹn ti lè lálàáfíà ó ní kí yẹn tẹ̀ lílà ní ìjọba láti ní súnà tó bá ṣe súnà náà di dáadáa yẹn ni tó bá kọ́ sí àgbẹ̀mí bánàbí sọ̀rọ̀ lọ́wọ́ àlùfọ́lá ń pe mú ẹ̀sìn wọn afọ́lọ́sùn tẹ̀sí rán ọ̀nà ìwọ̀n lálàáfíà orí yóò pè é ọkàn ló balẹ̀ inú ló mọ dùn àṣejù òsì nínú ìlànà rẹ àṣe ètò oníjẹ ti tiẹ̀ àwọn tó bá ti lọ gbogbo àgbà ẹ o lọ sí ètò kúkì o lọ o ti tojú bọ nítorí ẹ kó tojú bọ wọn ràn wọn ràn nínú ìmọ̀ ẹ̀sìn ẹ dákun kí ni kí ni làákàyè tó bẹ́ẹ̀ bí kí yẹn gbé tẹ̀sùn bá a hundred ìkọlù làákàyè wà lẹ́yìn lára àwọn fótó ìbúlá làtàrí fótó rẹ̀ fídíò rẹ̀ táàrí ó wà ní yúkú lọ́nà lọ́gbọ̀n òrùka ní bẹ lọ́ọ̀dún yálà fífi mẹ́wàá níbi òrùka àkọ́kọ́ a sì ní ká máa mú ìka kọ̀ọ̀kan wá ní òrùka ló àbúrò àbẹ́rẹ́ ẹ̀dá kan wá tẹ̀ olú bẹ́ẹ̀ wèrè ní máa ní òrùka lọ́wọ́ bá wọn wèrè ní máa ní òrùka lọ́wọ́ tó wọ́n wà wú ẹ̀dá kan kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí wọ́n ní bá lórúkọ hundred ìyẹn ti kọjá ẹ̀ṣọ́ ó ti di abnormality so abnormality làwọn tí wọ́n kọjá làwọn ìlànà sunfi mọ́kà wẹ́ẹ̀sì táwọn táwọn máa ṣe nǹkan táwọn yóò fi máa ní ọjọ́ bíi abàmì ẹ̀dá fẹ́ẹ́síà èèyàn èèyàn tó yàtọ̀ sí èèyàn. Ihun tí àwọn kèfèrí John sì ń fẹ́ wọn sí àdábì kì í ṣe o. Àdábì kì í àdìsí lọ ọjà ànábì kì í lọ kéjìlé kéjìlé kéjìlé náà àwọn fẹ́ẹ́ bẹ́ẹ̀ sì lọ́jọ́ ní orí yọ. tó ọlọ́run lọ gbé ànábì sọ̀rọ̀ máa àdìsọ́lá ọlọ́run lọ gbé ìdílé láti wá kọ́ wa ní mímọ̀ láti wá kọ́ wa lẹ́sìn náà ní kọjá là náà ní àṣìṣe àjẹ nínú àwọn àwọn abánábì sọ̀rọ̀ máa sọ̀rọ̀ kan wá lé rẹ̀ náà fẹ́ pé àwọn òkè àwọn ọmọ tó ń wí fáwọn gbangba àwọn tó fẹ́ mọ kọ̀ọ̀rọ̀ lé rẹ̀ kọ̀ọ̀rọ̀ gẹ́gẹ́ kọ̀ọ̀rọ̀ lé rẹ̀ àwọn fẹ́ mọ̀ nígbà wọn délé ìkọ́nà ìyàwó àmàdì ló ló fún wọn lẹ́sìn yá wọn náà fẹ́ mọ báwọn ẹni ṣe máa ṣe ni wọn fẹ́ mọ láìpẹ́ rẹ̀ iná láìpẹ́ àwọn fẹ́ mọ ẹ̀rọ bọ wa. àmọ́ gbàwẹ̀ agbáwẹ̀ kò ní gbàwẹ̀ agbáwẹ̀ kò ní gbàwẹ̀ gbàmí yóò gbà gbàmí kò ní gbà ìyẹn ní àwẹ̀ ìgbàwẹ̀ náà fílà ọkọ wa àmọ́ olùkọ́ wa ó sì máa ń ṣe tí ọkọ máa ń ṣe pẹ̀lú ìyàwó wọn á bẹ̀rẹ̀ sí ní kàákàákà káàdìmọ̀ fún ìṣàkọ lúwà àwọn yẹn ń gbọ́ àwọn tó yẹ káàdìmọ̀ sí làlá àti ìrìnà ni wọ́n ròyìn báyìí ẹ̀sìn ló mẹ́sì sí jẹ́ báyìí ọ̀ ẹ̀sán ni wọ́n ní ẹ̀rọ òun tó wù tó wù kúrò láyé òun mọ̀ gba àwọn òun ò ní sínú ẹ̀mí pé kò síjọ́ kan tó wù ní wà láwùjọ nígbà náà ìbá ń dà nígbà míì kò nígbà ń dà ní. gbogbo àwẹ̀ monday to monday to monday monday to monday monday to monday ni wọ́n sọ̀rọ̀ náà. ìkejì ni òun tó òun tó mú ìkúrò láyé òun ò ní níyàwó àbúrò níyàwó tó máa ní ìyẹn wọ́n owó ilé owó òfin nìkan fún ìyàwó kò ní jẹ́ ní yàrá ìdúgbò ti àti náà àtàrò wọ́n tún fún wa ló wá di pé eré tàǹtà fọ́ọ̀fọ́ ti gbé tí wá di eight eight ìgbẹ́jẹ lẹ́yìn èmi nìkan tí mo máa wà má ti jí láàárọ̀ orí ìtẹ́ náà ní mo wà láì láà ìlọ́wà láì láà ìlọ́wà tó mọ ibi náà òun ikú ìkẹta ní òun tó wọ láti fi lọ tó wọ ikú rò láyé òun òun sùn lóru wọn bá sùn ọ̀sán ni àmọ́ alẹ́ alẹ́ mọ́dájí òun ti dúdú lóru ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam wájú àdìsọ́nù ó ní ẹgbọ́. mo gbọ́ ń tẹ́ sọ mo sì gbọ́ nǹkan fún mi létí lórí ẹ̀ àmọ́ ẹ wá mọ̀ dájú o àni àṣàkùn àtìkọ́ọ̀kùn mo páyọ̀ ọlọ́run yìí lọ mo bẹ̀rù ọlọ́run yìí lọ mo nímọ̀ nípa ọlọ́run yìí lọ ìdáná ẹ̀rí wọn lọ́dún sọ́lọ̀ lọ́rùn àṣùn wa ó fi gbàmí wọn gbà gbàmí wọn mọ gbà. wàhánà àkómúlé wàhánà wọn máa sùn lóru wọn ti mọ ojú lóru náà gbogbo òru òun ètí sùn gbogbo òru òun ètí ṣèjọsìn òun máa ń sun ojú méjì ni wàhánà àtẹ̀tọ́ wọ́dí nìta wọn kò máa tẹ́bì wọn máa níyàwó mọ̀rọ́ dìbà àṣúnẹ́tì ìlànà wọn ànábìlẹ̀ lẹ́nu ẹni bá ṣe kókòrò kúrò bẹ́ẹ̀ wàlẹ́ ìtàgé nìyí ìsọmọlẹ́gbẹ̀. Allahu akbar. Ibà náà bìí gbọ́dọ̀ ṣùgbọ́n àdáyé òṣùbà orí yíká àti ètò ìdìbò. Kódà ànábì òkun tán tó ń tẹ ṣùgbà. Tó gbọ́. Ànábì òkun tán tó ṣùgbà. Kìí di ẹ̀ lò ó. Àwọn lárúbáwá dandan kò mọ bá bẹ́ẹ̀. Wọ́n mọ. Àṣà aláṣà tó wọ ilẹ̀ lárúbáwá wá ni tó wọ ní ìsìláàmù wá ni lẹ́yìn ìgbà táwọn ẹbí ti lọ tọ́pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà náà ti kúrò láyé olùlàkàyà wa wọlé wá láti dúró òògùn wọn ti wá ìdíje àwọn catholic ló ti tẹ̀sùbà owó tó wá sọ di àmì ìjẹni ọlọ́run ó wà tó tẹ̀sùbà bílù omi tẹ̀sùbà rẹ̀ yóò ọlọ́run mọ iye ẹ̀ ló gbé kọ́rọ́ báyìí ló wà fọ́ ṣé kò ní ọ́n láàyè ó dàbí lójú wòye sùn bẹ́ẹ̀ o tọ́mọdélé wó gbé lẹ̀ o yẹn ibi tí wọ́n lọ fún ọ̀rọ̀ sáadà fi sí àwọn oníṣu sọ́nà mẹ́ta ọ̀nà mẹ́ta ni wọ́n àwọn nǹkan kò sí yàtọ̀ àdùbà túbí wọn wọ́n wà nọ́lẹ́jẹ wọ́n wà nọ́lẹ́jẹ yẹn làwọn jálàbí náà iná lọ́la wà fún ìlọ́gbọ́n wọn tó bẹ́ẹ̀ gẹ̀ẹ́ni wọ́n bẹ́ẹ̀ fi ìlànà sókú ti jẹun ìwọ̀n náà tọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ lágbàlagbà ẹlẹ́ẹ̀kejì sùfìyàtú arọ́sù sùfìyàtú arọ́sù ọ̀tọ́lá ti pẹ́tọ̀ àwọn èèyàn fẹ́ káwọn èèyàn máa rí àmì sùfì lára wọn fáwọn aráyé ká irú wọn máa ń gbé láńtà tó wúlò káàkiri tọ́sílẹ̀ yóò àtúntò tó ṣe àdìdání. ẹ ah kọlọ kó sànù wa ní bí ẹ wọ́pọ̀ dàda lọ́dọ̀ àwọn fáwọn àdúgbò ní ìlú ara ní ìlú ọ̀rọ̀. ìtàn wé wàhálà ní ìtàn wé méje ló wé ó wé kan bóyá tóbi tó ó tó wá wé kan sórí ẹ ó wá já gbogbo ró ó wá mú látà mẹ́rin méjì ó tanná sí àwọn míì àwọn míì àwọn náà yóò lẹ́yìn lẹ́yìn wọn lẹ́yìn nínú ẹ̀rọ àti irú ìyẹn ó yẹ kí wọ́n ti géèjì fún yẹn kó wọlé ẹni torí eléyìí wà sí iná wèrè lòun náà àbí àwọn eléyìí náà tó ní tù sí ilẹ̀ tó àwọn wá sí i àpẹẹrẹ wọn lọ́mọ pàtó ṣùgbọ́n àtàkì babaláfẹ́ ti lọ́nà ní náà fúlà àmọ́ ti láàrin wa tọ́lọ̀ ní ọ̀ràn yẹn ló pọn dandan ká fi hàn ṣùgbọ́n náà fílà bá a bá ṣe ní kápá tó pamọ́ sí a gbọ́dọ̀ gbìyànjú tó pamọ́ kó tó pamọ́ jù bẹ́ẹ̀. ilé ìjọba bá bàbá mọ́ndé láàrin wọn tọ́lọ̀ ha ẹgbẹ̀rún mọ́ndé ni ẹ wọ́n tó ń gbìyànjú fún ẹgbẹ̀rún mọ́ndé gbọ́dọ̀ tó mọ̀ ní wípé wọ́n gbà àbí torí o ò ní bíyàn ní tó bá ṣe ló bíyàn ní dáadáa ẹ̀gbọ́n ṣọ́ọ̀ṣì ẹni ṣọ́ọ̀ṣì ẹ̀gbá wa ní ẹ̀jẹ̀ndọ́ ṣọ́ọ̀ṣì ẹni ẹ̀yìn nígbà ẹ̀yìn nígbà ìfẹ́ náà àrí náà wọ́n lè bí ọgbọ́n ìrìṣẹ́ sí rẹ̀ sọ pé ìlara ẹlẹ́gbọ̀n dà mo bá bàrẹ̀ ọjọ́ mọ́ndé tó bàrẹ̀ ṣọ́ọ̀ṣì mo gba ní ṣàbáàní àwẹ̀ ṣàbáàní yìí jẹ́ kó mọ ẹjẹ́ láàrin wa àwọn àfọ̀mọ́ fẹ́ mọ́ ẹ ṣe subhanallah láìláìlá láàrin wa àtọ́lọ́run àbẹ́bí kan lọ́wọ́ sọ̀rọ̀ ní sí iná bí ànáàlì àwọn ní ká fi àwọn níta wa ká fi sòrò gbà wà ìnà hù nàmọ̀ sòrò dáàtò mi tọ̀tọ̀ kọ́ torí pé kọ̀ọ̀kan nínú wọn ọlọ́run ó béèrè pé ìlà ti wọ́n sùn ọmọlẹ́kà tó lù kókó lù ó bá ti wọ́n ṣe rọ́lẹ́ òun o lè ti mẹ́ta ení òkè àárín ìsàlẹ̀ mẹ́ta nù tó bá sì wù ọ́ o lè ti dẹ̀gbẹ́ ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà mẹ́fà lélẹ̀ tó bá sáré fáìfì gbogbo ẹ̀ sáré lóbi lóbi táàkì ó sì ń bá ń tún kiri kàtí rí pé kí ló fẹ́ kà kánábì bá ń tún kà ó pọ̀ jù ànábì òbí tó nǹkan òǹkà rẹ̀ tó ju ọgọ́rùn-ún lọ òǹkà ànábì sọ̀rọ̀ náà sọ̀rọ̀ kì í ju ọgọ́rùn-ún lọ wọ́n tún kà kì í ju ọgọ́rùn lọ tí ò bá fẹ́ ní tó ń kà tí wọ́n kó dọ́gọ́rùn lọ lókè ọmọ ṣẹ́dá alẹ́ ìlú nìkan. wọ́n lọ sí láìláì àwọn àwọn sẹ́wọ̀n àtàwọn ìlú mo rí pé one billion one billion billion billion olùdílé yìí ẹni tó fún ẹ ní òkà seven seven seven tó lórí tí òfin ẹ ní nine nine nine twelve twelve twelve twelve ẹni tó sọ fún ẹ pé iye báyìí kò lọ sí tó sì dọ́gọ́rùn lọ ẹni ẹni yóò sọ bí ó di ibi ká tẹ̀lé súnà náà nípa lọ́wọ́ àwọn àlejò ọ̀sánlá ká má jẹ́ kí n bí àwọn tòbí jọ̀hún orúkọ búṣe orúkọ ànábì tí wọ́n lẹ̀ dáná lára á mọ́nà wá di ìpínlẹ̀ léèrè lórúkọ pé àṣẹ́kù normal structure of Islam normal life Islam ọ̀gá bá ti wá jẹun wá ṣiṣẹ́ wá jẹun wá mọ́mi ẹ̀ wá sùn wá níyàwó wá lọ́mọ wá gbọ́ bùkátà wà tọ́jú òbí normal life normal life ọmọ nìyẹn nìyẹn wà lọ́rẹ̀ẹ́ wà ṣeré wà gbádùn ayé tó bá dẹ̀ náà wà gbà bẹ́ẹ̀ normal life ọmọ nìyẹn nìyẹn ìdí ìsìlámù wa fún wa nìyẹn kúrò àmọ́ bá a ṣe lò bá a ṣe gbé bá a ṣe tọ́ ọ̀rọ̀ ọlọ́run àdébùwà muhammad sallallahu alayhi wa sallam òun láti yóò jẹ́ ẹ̀kọ́ láti gbà sí àwọn tí ìṣe mùsùlùmí òun nìyẹn. nígbà náà nípa lọ́mọ àtọ́lá kí èmi dọ̀tà kẹ́lẹ́ ìmọ̀ pé afárá bí èèyàn lójú wa ni ìṣe tí ọmọ mi ìyẹn máa ń ṣe ìṣe máa ń ṣàwá náà àmọ́tò tí mi kò máa tó wá jáde jẹ́mọ́ náà àwọn àbá náà jáde àmọ́tò ìwọ́n lọ àwọn àbá wa wà níta àmọ́tò láti wọ́n ní lórí àdáyé

ó dẹ̀ ní ọmọ ọ̀tà ó mọ̀ ẹlẹ́nu ìdí máa ń dẹ́rù bàwọn sàábà mi ọmọ àtàkẹ́ ẹ̀yà kò lè sọ̀rọ̀ wọ́n fún màá báyìí ìrún yẹn o ah! mẹ́ta kan náà bí ìṣe wọ́n kọ́ ìdí náà níbẹ̀ wọ́n kọ́ ìdí náà níbẹ̀ ìdí náà ìṣẹ́lá muhammed tó máa ń padà bọ̀ wá láti lé sílẹ̀ àwọn ọmọdé láti ká ah, kí ló ṣe yín tẹ̀ kí kákẹ́ náà lọ lé ká yìí làdé yìí wọ́n fi àti torí pé ọwọ́ rẹ̀ gùn ọwọ́ rẹ̀ gùn gan ó ti tẹ́gbẹ́ lọ bọ́lá fi dára olówó akíyà wà ní yàrá sọlọ náà olùwò tí ọlọ àkóso sọlá tó àmì sọlọ ń sọ̀kalẹ̀ fún ọ wípé ìwọ á tó yìí ó ti kúrò mẹ́rin ní oṣù mẹ́ta àbí o gbàgbé ẹ̀dì ẹ̀gbọ́n ti sílẹ̀ fún ilẹ̀ kùtù òfin níbà wí. ìdájọ́ àrà sọ̀rọ̀ àlà ànàfí nàfí nàfí adájọ́lọ́kà àwọn anábì o ti gbàgbé òǹkà aráka àgbàdo àmì ìgbàgbé ọlọ́dọ̀ ní kìkì mẹ́ta jẹ́wọ́ èwo <laughs> ó jẹ́ ní ìtàn ó yà sílẹ̀ fún ilé ìbílẹ̀ ní òṣìṣẹ́ ọlọ́run sọlọ́run ti ní kó o di kò sí mẹ́ta ní àpò gbàgbé ànábì sọlọ́lá àbúrò àmì máa kú sí rọ ọlọ́run ò kò sí mẹ́ta èyí náà ti gbàgbé à ọ̀nì val nàfíìsà sọlọ́run àbúrò wa di kù nígbà náà a ò gbàgbé mẹ́ta ló fi fún wa àbẹ́sì bíi àwọn tó yé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n lè wọ́n kí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mẹ́ta lẹ́ kí mẹ́ta lẹ́ kí ṣẹlá bàtà ọ̀sán náà tó kó gbọ́n padà fún mọ́tíláṣí wọ́n wá kí ẹyọ ọ̀sán tó kù bàtà wá sálámà ó wá mú kórè tẹ̀lé méjì wá sáńtó tó sáwí gbàdí òdi pé wọ́n ti lékùn àbí wọ́n lékùn ìdí máa ń dàgbà àwọn ìlànà ẹlòmí láti ní ogún ọdún oko alayé nítorí kò gbé tí wọ́n lékùnrin ní àbádẹ́nu wọ́n lékùnrin torí pé nígbà tí wọ́n fi kí mẹ́ta á ní wọ́n dénú àbí ìgbà tó wá wọlé tán kí ẹyọ kan ó ti tẹ àbí òsì pé ṣẹwájú sálámà tí wọ́n sálámà lórí ẹlẹ́kẹta wọn sálámà di mélòó ibi tí wọ́n ti lékùnrin nìyẹn torí ẹ̀ ó kẹ́yọ̀ ọ̀kan ọ̀sálámà wà kúrúkà lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀kan ọ̀sálámà ànábì wà dìde wà sọ wà sọ̀rọ̀ àgbẹ̀ ó ní ìnàmà àna bàṣàrò lẹ́kùlẹ́kùn ṣẹ́rí ẹgbọ́ ìrọ̀lábẹ́ ilẹ̀ mùsùlùmí èèyàn bí yín lèmi náà èèyàn bí yín lèmi náà ẹ má máa wọ̀ mí bí ẹ <laughs> bí àdàmọ̀ ti èèyàn. Mm-hmm. èèyàn bí ilé mi náà tó bá wá rí bẹ́ẹ̀ à ń ta àmà àtàkùn òun bẹ́ẹ̀ ṣe máa ń gbàgbé omi náà máa gbàgbé gbàgbé a máa fi iṣẹ́ máa ń ṣe ìgbìmọ̀. wọ́n ìdáná sí ìtú tí n bá ti gbàgbé pàtàkì yìí lè ẹ̀rọ mi. Allahu akbar Muhammad sallallahu alayhi wa sallam yẹ tọ́ka simplicity suhula ìrẹ́ ara ẹni lẹ̀ ìjẹ́ ni tó simple lánàá bí jẹ́ sọlọ lọ́ọ̀rọ̀ àlejò sọlọ tó bá ń bẹ láàrin àwọn sàábà tó bá jókòó láàrin wọn nìyí bá jókòó bá dé àjòjú ẹ̀jẹ̀ máa bèrè pé ẹ̀dá kòkó bèrè kòkó mọ̀ ìbéèrè náà ó náà nìyí wọ́n ìjẹ̀ máa náwó sí báyìí ìdí pé ẹ̀dá kòkó gbà tó bá rú láńtà tó tún gbé gáàsì sìlíńdà wá sí pé òjijì ìwé báwọn yẹn pé wèrè dídé wèrè náà sì náà lè lọ ìwèrè ló pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pẹ́ra wọn ní àwọn sùtù wèrè gidi ni o wèrè àtàdé ṣe ní wèrè àti wèrè ní wọn wèrè gbogbo wọn tó bá yẹ bẹ́ẹ̀ ní wọn wà bí wèrè mùsùlùmí normal life wàá ṣiṣẹ́ wàá lọ sọ́jà wàá tajà wàá rajà wàá jẹun wàá ṣe gbogbo ẹ̀ṣẹ̀ normal life àmọ́ jẹ́ pé òfin ọlọ́run kó dá ìyẹ́ àmọ́ kó máa ń wà bí èmi ni olórí iṣẹ́ èmi ni àfa èmi mo dírò mọ́ríkà èmi ni àfa ìjàgbọ́n tó rà fáfọ̀rọ̀ mọ́ kí kébi wà lẹ́nu lọ́jà èmi kí wà lẹ́nu lọ́jà kí wà lẹ́nu wédú èmi kí lọ sọ́jà kí má sájà èmi kí lọ tó wò èmi odidi àfa àdìmí tí mo kéwú dé àwọn tó bèrè àwọn tó bèrè àìkú sáká fún ẹ muhammad sallallahu alayhi wa sallam ní máa dáná adáná jẹ ní a máa dáná gbogbo àwọn ọlọ́dún ọlọ́run musa eh, mose isa jésù gbogbo wọn ni wọ́n dáná gbogbo wọn ni wọ́n dáná adáná jẹ gbogbo wọn bóòdì ẹjọ́ abíọ́jẹ́ omi tún kọ́sẹ́ mi nínú wọn èyí tó jẹ́ káfíńtà bẹ nínú wọn èyí tó jẹ́ àgbẹ̀ ń bẹ nínú wọn èyí tó jẹ́ alágbẹ̀dẹ ń bẹ nínú wọn wọn lóòótọ́ tó lóòótọ́ àpá ńlá ni pé àwọn àfáwà wà ọgbọ̀n ọmọ ẹ̀ ìwé ọmọ bá wà fà lọ́jà ní bàbà lọ́jà ká bàbá ti ń bàbà lọ́jà ilé ẹgbẹ́ parẹ́ nìyẹn ilé ìwé parẹ́ àwọn kan tó wá fún wọn báwọn náà bá ti bó ṣe ṣe wọ́n bọ̀ lọ wọ́n rọ̀ wọ̀ sọ̀rọ̀ ọlọ́run wa muhammad sallallahu alayhi wa sallam ń bọ̀ kéèkì àtọ́lá fún lẹ́kẹ̀ẹ́ ẹ̀ńtálá ọlọ́run wa ṣe ń fi àwọn àpèjúwe burúkú àpèjúwe burúkú wọ́n ṣe fi ń kàn ọ́ wọ́n ní kò yẹ kó mọ́ ẹ jẹun wọ́n ní kò yẹ kó mọ́ ọ lọ́jà wọ́n lé kí màlẹ́kà kó wà pẹ̀lú rẹ àwọn ọ̀rọ̀ wíwùn bí wọ́n ṣe fi ń kàn ọ́ fàdánù wọ́n náà ní ilé yìí ló mú wọn sọnù wọ́n bẹ ní àdùn àdùn àdùn àdùn wọn. fàlẹ́ ayẹsẹ̀ ti dúró ẹsẹ̀ ìlà àti mọ̀nà orí wọn nìyí kò rọ̀. tàbárakà lẹ́bí. إن شاء جعل لك خيرا من ذلك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا الله تبارك الذي مما هو الله وبا ọba tí ò dérú tí ò láti yọ tí ọba tí ò ní abòmù jẹ́kù ọba tó pé nínú agbára rẹ̀ tó pé nínú ọlá rẹ̀ tó pé nínú kápá rẹ̀ òun náà sì ní àmọ́ àmọ́ àwọn àkùbà kò síwẹ̀ síwẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo ọba ilé ayé pátá orí ọlọ́run ni wọ́n èyí tó gbà bẹ́ẹ̀ àti èyí tó gbà bẹ́ẹ̀ orí ọlọ́run ni wọ́n lọ́kànra rẹ̀ nani bí ọ̀ sí tó nà láyé ìjọba dáná òun bí ọ́ àìmọye ọba tó wà lẹ́wọ̀n ọba ìlú kan ní eré àgbà níbi kan níbi kan àwọn ìlú kan tó wà lọ́nà ilé ibẹ̀ níbẹ̀ lẹ́wọ̀n lamẹ́ríkà nígbà tó gbó owó covid nineteen wọ́n ní ó fi kó àwọn aráàlú tó wá sọ ní pásínáà mọ́ni rẹ̀ amẹ́ríkà gbé ọba ti ní kábíyèsí ní <laughs> kò wá fẹ́ẹ́ dín ìyànlẹ́ ìgbé láyé ètò ìtọ̀hún gbogbo ẹ̀dá pátá àbíbẹ́lábẹ́ ìkápọ̀ ọlọ́run àwọn àfọ̀mọ́ àmọ̀ ọlọ́run kálẹ̀ ni ọlọ́run nìkan òun jẹ́ ká bí òkú ìròyìn ọlọ́run ká bí kò sí láàyè alò àmà ẹ̀fọ́ àlùkò mi alò ọlọ́run yẹn nìkan ò ní ìtàlẹ́jọ wọn ọlọ́run kó bí ìlọ́wọ́ ọlọ́run wọn ọlọ́run tó bá ṣe báyìí àmọ́ òun bí oníkàlùkù wọlé ẹ̀kọ́ ká bí ẹ bá jẹ ẹ máa fún wọn nínú ọ̀dẹ̀dẹ̀ yìí fúnra tó bá na aráàlú tó na aráàlú tí bí tó bá gbé sí lóbi àwọn àti ẹgbẹ́ tọ́jú ta ìdáràn ọkọ̀ ẹ kíní kan onílé kan lọ́nà àtàn tó na bàbá kan níbi òní olùwàlẹ́ wọn lè síba ìbọn bẹ ìbọn bẹ tó ẹ má dìgbà bí òsì ní yín mọ́ o àwọn tó ń bí yín wà o àwọn tó ń sanwó oṣù yín náà ni wọ́n bí yín àwọn tó ń dábọ̀ fún nù káàdì òkè ó káàdì òsì bẹ́ẹ̀ tó tó jẹ́ bẹ́ẹ̀ o ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run tó jẹ́ bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ló jẹ́ káàdì òsì olùbá tí yóò lè bì í ló wọ ọ̀run ọlọ́run ọba ẹlẹ́bi iṣẹ́ ajá alẹ́lẹ́kẹ̀ ọ̀yọ́rọ̀ ìgbàlẹ̀ àá tó bá wọ̀ ọ̀run ọlọ́run èyí tí ó jẹ́ oore tó dùn tí wọ́n ń sọ ọlọ́run ipò yẹ kó jẹ́ báyìí kó jẹ́ báyìí kó jẹ́ báyìí kó jẹ́ báyìí kó máa lọ lọ́rùn àpọn lórí lójú rẹ̀. jẹ̀nẹ́ẹ̀tì jẹjìrì ní táàtì alẹ́ àdìhà ọlọ́run fún ẹni ọgbà òkú lórí ìrànlọ́ tí akérèmọdé mọ̀ sọ lábẹ́ rẹ̀ wọ̀yẹ́ jẹ́ alákàtú sórọ́ ọlọ́run fún ẹni àwọn ilé ńláńláńláńláńlá láwọn ilé ìgbàdùn tí ò sùúrù rẹ̀ síwájú tí ò sì ní sùúrù rẹ̀ lẹ́yìn nígbà bá fún ọtán ọmọ ìdí ìlú mọ̀ ní. bẹ́ẹ̀ kẹ́tàbù ní sáà wọ́n rẹ̀ kẹ́dínà liman kẹ́dínàbà bí sáà ti sàìrọ̀ ọlọ́ni ẹ̀rí bẹ̀rẹ̀ kẹ́dínàbà bí sáà ọlọ́ni àwọn kẹfìrí àwọn aláìsí gbàgbọ́ wọn kò rọ asáà ìgbà tí ayé parí asáà mọ̀tọ́lọ́wọ́ gbé wa dìde nínú sàárè asáà ìṣirò fọlọ́wọ́ wọn ni rọ́ọ̀lì asáà gbogbo dánàbí ìròyìn lọ́nà ṣàlàyé fún wa dánàbí ìròyìn rẹ̀ fún wa bálẹ̀ kìámù ṣe rí wọn kò ní lọ àtàà àlùjánná wọn ní lọ́ọ̀lì àtàà ìyáná wọn ní lọ́ọ̀lì pẹ̀lúkẹ́dà ní àtàà ọlọ́run wọn pè é wọn ní lọ́ọ̀lì lẹ́yìn bá ti kú wọn ló ti ta kò tán o ọlọ́run wa àtàjà lè mọ kẹ́kọ̀ọ́ ní àtàà sáyìn lọ ọlọ́run gbẹ̀yìn ìyá yín àrètí àmọ́nà lẹ́ ti jẹ́ sàírọ̀ iná sàírọ̀ iná sàírọ̀ òní ó kàn yín iná mi ni ó kàn yín torí ẹ̀ àrètí àrètí àmọ́ nírọ̀ ọjọ́ gbẹ̀ǹde àrètí nírọ̀ títa ah, bá ti wá jẹ tá a ju tá a ti di iye tá a ti gbẹrú kú nínú ilẹ̀ tọ́lọ́ lè gbogbo wa dìde báyìí tá a fi èèyàn bẹ́ẹ̀ ni ó ní agbára rẹ̀ kò sí bẹ́ẹ̀ ọba tó dá wa nípìnlẹ̀ àti iye wa padà fáyé gẹ́gẹ́ bí èèyàn lẹ́yìn kò ní ọlọ́ọ̀la mùsùlùmí tó mọ̀ abẹ́rẹ́ tó mọ̀ torí ẹ̀ mùsùlùmí àìpé agbára ọlọ́run kápá ọlọ́run àìpé nírọ́ àìpé nírọ́ wọn ni ilé ayé ò ní parí ńlò ńlò bá ti kú ẹ dáhùn òkú tó ti kú tó lè mọ̀ sọ pé láyé parí àjọ ìlẹ̀ parẹ́ mọ́ ó ti kú nígbà ilé ayé tó bá ti lè kú láyé ìlẹ̀ ìlẹ̀ parẹ́ mọ́ táwa ni wà ní ìṣẹ́jú ìlẹ̀ kú lọ́ba nìyẹn gbogbo wa láàbù nígbà bá kú ilé ayé ẹ̀sìn wa parẹ́ ilẹ̀ orílẹ̀ tá a wà yìí ọlọ́run wa kóòrí ẹ̀ yóò kóòrí ẹ̀ yóò yí padà yóò múlẹ̀ ní ìwà tuntun ní ìwà ọlọ́run gbé wa dìde o àyíjà níyàn gbogbo ọmọ ènìyàn ni wọ́n nígbàgbọ́ ilé nítàdámọ́ àmọ́ látara ìfojúbọ ìròrí ìfìlọ́sọ́fì lẹ́sìn mọ̀lẹ́bí mi tó mọ tako tó no it's not possible it's not possible tó bá ti tó bá ti kú so that is the end no yàrá ta no gèmí kan tó bá làákà yìí kéèyàn ṣiṣẹ́ kéèyàn jèrè kéèyàn ṣiṣẹ́ kó má jèrè kéèyàn hùwà dáadáa kó má rẹ̀ sọ̀rọ̀ ìgbóná àtàyíká yìí pé bíyàn bá ṣe ibi àti ṣe àti jẹ tó bá níbẹ̀ àwọn ẹ̀sán kan ń bẹ tó ò lè rí láyé ókè ó fi dáadáa sóbì rẹ ó tọ́jú àwọn ọmọ rẹ ó dun àwọn aráàlú nínú ó pa àwọn ẹ̀lẹ́kùn dayé ó ti ọlọ́run ọba rẹ níbo lẹ̀sán rẹ wà tó bá níbi òsì gbòmìnira àwọn kan ọpọlọ tí wọ́n fúyẹ́ díẹ̀ àwọn ní lọ tí ẹ̀ bá ti kú tí ẹ̀ bá jẹ́ di dáadáa ọlọ́run wà fi dá nǹkan tó dáa padà sí ayé tí ó gbúlò bá fún yẹn bíi fáànù bíi mọ́tò bíi bíi bíi àmọ́ tí ẹ̀ bá jẹ́ ní tí ò dáa ọlọ́run fi dá nǹkan padà sáyé bíi nǹkan tó dáa tó mọ̀ rí ìlera bíi ìdáná ìtayà mọ́tò ọpọlọ fúyà ló fúyẹ ọpọlọ fúyẹ jama ìgbélé ìsọkúsọ ọ̀rọ̀ mi àkìyàmọ ọba ọ bẹ́ẹ̀ ni ìrìn àjò ẹ̀dá kò parí di ikú bẹ́ẹ̀ bí o bá kú ìrìn àjò rẹ ò sì parí ilé ayé làti ṣe ní sáà ṣe fún rẹ sáà kẹfà rẹ ilé ayé nílé jẹ àmọ́ bí o bá ti kú kì í parí o ìṣẹ̀lẹ̀ èrò ti parí mọ ọlọ́ba payé rẹ tán tí o sẹ́ni kẹ̀kẹ́ mọ́ lélẹ̀ tọ́ ọlọ́run wa yí wa padà á wà ṣòṣòro tọ́lọ̀ níta àwọn alẹ́ ayé wa ṣe bí ẹ bá pè ní ọ jàmá ńsọ ti ní kékeré kì í ṣe mùsùlùmí. إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا ọlọ́run ní ẹ̀rù iná sàáyìn tó bá ti rí àwọn tí wọ́n sọ pé kò sí ọjọ́ kẹyìn kò sí ẹ̀san kò sí ṣírò kò sáàlùjẹ́ náà kò sí náà ọlọ́run níbi iná sàáyìn bá ti rí wọn lọ́jà ìyá náà sẹ́ni òun láha àtàwọn ìjọba yóò mọ ru ní tìbínú bẹ̀tí rọ yóò mọ retí àwọn àlejò rẹ̀ àwọn bó ṣe ń bó ṣe ń bínú ó làwọn ti bínú ògbẹ́rì wọ́n mọ̀ gbọ́ òun ẹ̀ jẹ́mọ́ wọ́n mọ̀ gbọ́ òun ẹ̀ wọ́n ti mọ̀ mọ̀ pé áá kì í ṣe ọmọ nìyẹn ọmọ nìyẹn wọ́n ní máa sọ̀rọ̀ ọlọ́run ló fún ọmọ nìyẹn lọ́rọ̀ sọ̀rọ̀ ọmọ nìyẹn ló sọ̀rọ̀ kò sí tí kì í sọ̀rọ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run bẹ́ẹ̀ tó bá lọ sí ti òkun ó mọ̀ gbọ́ bí ó mọ̀ gbọ́ òkun wọn pàtẹ́wọ́ òkun máa ń pa àtẹ́wọ́ òkun á máa tó máa tó kan nìyí tó bá wà nínú tí atẹ́gùn ti ń fẹ́ ó mọ̀ pé atẹ́gùn atẹ́gùn máa ń súté atẹ́gùn máa ń sọ̀rọ̀ tó iná sẹ̀rí wọ́n rúru yẹn nìyí ó ń sọ ìbínú pé a ah, èyí karamba ní gbogbo tẹ́ ẹ fẹ́ láyé ẹ tún parọ́ ẹ takò tọ́lọ̀ wọn bá níkẹ́ nígbàgbọ́ sí ah, ẹ mọ̀ bọ̀. àbẹ̀lẹ̀ ọ̀gbọ́n ọ̀gbọ́n kà á mọ̀ wọn. wọ́n yìí dára á ti rìn màkà ní báyìí lọ́nà jíjìn kí náà sẹ̀yìn tó bá ti rí wọn. tẹ̀lé rúlà ha àwọn tó ti máa gbọ́ ohun ìbínú rẹ̀ kàkà yú ọ̀sẹ̀ fi hàn wọ́n ti máa gbọ́. وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا ọlọ́run ni wọ́n yìí dá olùkọ́ mi ni ha ọlọ́run nígbà tí wọ́n bá kún wọn débẹ̀ tí wọ́n tù ọ́ sí inú ẹ̀ jẹ̀mọ́ iná ọ̀nà yóò fún yóò fún kúkún mọ́ wọn yóò kó nira bá wọn yóò máa jẹ wọn yóò máa jẹ wọ́n lé gbogbo yóò máa jẹ wọ́n lára òbí níkú ní ayé àní ọlọ́run níbi náà bá jẹ wọ́n tán ọlọ́run ó sì fún wọn ní bọ́ọ̀dì níta torí ẹ ẹ̀mí ẹ̀mí wa kì í kú ẹ̀mí ọmọ mi ò kì í kú torí ẹ̀mí ẹ̀mí rẹ̀ nígbà wọn ti bí ọdún tó lẹ́mìí ẹ̀mí ò ní kò ní kú ẹ̀mí náà ló lò náà jẹ́ náà tó bá jẹ́ ní ire ẹ̀mí náà ló lò nínú náà tó bá jẹ́ níbi ẹ̀mí ò ní kú ọlọ́run ò dá ẹ̀mí láti kú ẹ̀mí máa wà gbére ara nìkan ní máa fún àpẹẹrẹ ẹ̀ láyé ní àbá ti kú láyé ara wa yóò jẹrà yóò dùn tútù àti àdéhùkulẹ̀ àti ìyẹpẹ́lẹ̀ àmẹ́mi ẹ̀mí ò ẹ̀mí ò jẹrà kò tí ẹ̀ kú dẹ́kun kò yóò jẹrà bàbá wa wà ní àlùjá náà jàmọ́ ẹ̀mí náà ẹ̀mí náà làálùjá náà làálùjá náà gbárùkù lójú ọlọ́ ọlọ́kùnrin ju abẹ́ àtàwọn àtàwọn ìyàwó àtàwọn ọmọ àti mọ̀lẹ́bí wa àwọn ọ̀rẹ́ alábàágbé wọn kò sùn wọlé dàjẹ́ náà ẹ̀wà ara àwọn tó bá jẹ́ ní iná ẹ̀mí náà ni ẹ̀mí ẹ̀ náà ni bára ó ti máa jóná ẹ̀mí òní jóná ọlọ́run máa fún ọ ní ara mi tí mo ti rọ́pò sílẹ̀. dàáwó náà lè kàtó wúrọ́ wọn ni ah, egbélé léyìí ìyálé léyìí ìnira léyìí lẹ́tẹ̀ẹ́dẹ́rẹ́ ìyàwó wọn sọ̀rọ̀. قوما واحدا وادعوا ثبورا كثيرا قد ẹ má pe ẹgbẹ́ kan sọ́kọ́ òfò kan sọ́kọ́ òfò tẹ́ẹ̀sì yóò pọ̀ ẹgbẹ́ tẹ́ẹ̀sì yóò pọ̀ ìdìbò kan lẹ́sìn kì í ṣe ẹgbẹ́ kan lẹ́yìn ẹ̀ ń tẹ́ pariwo rẹ̀ ìnira yín yóò pọ̀. قل أذلك خير أم جنة الخلد التي عد المتقون الجنة جنة الخلد التي عد المتقون كانت لهم جزاء ومصيرا الله هو محمد صلى الله عليه وسلم ما تقول له في tó wọn náà bá ròyìn yìí rẹ̀ ń ròyìn tó wọn ròyìn yìí àti tí ó kàn wọ́n pẹ̀lú ẹ̀ tí èèyàn náà fẹ́ fún wọn tí wọ́n máa wà ń bẹ̀ wọ́n lọ kùn kí yá máa tẹ̀sẹ̀ yìí àǹfọ̀sọ̀kan ẹ̀mí yín yín bá ti nínú nínú ìgbàdì nínú ìkẹ́ nínú àlàáfíà rí. àmọ́ ó rí àwọn fìdí èkó kẹ́ẹ̀lẹ́ ti láhùn jẹ̀bá àwọn nàfírọ̀ ọlọ́run fi àjẹ́nà ṣe ẹ̀sán fún wọn ọlọ́run fi àjẹ́nà ṣe ibùdé wọn ibùdé àwọn onígbàgbọ́ òdodo ìwọ ló ti dá fún yẹn lédè ní ọlọ́run akọba ẹwọ ọlọ́run ọba aláàánú ni ọlọ́run kó tó di ọjọ́ náà kí ọjọ́ àbámọ̀ kó tó dé ọlọ́run ló dáa ló dáa ẹ bá ti ń là ká ìsìnkú ilé ẹkẹ nínú méjèèjì làwọn fi hànà ẹ̀yà owó náà kọ́ níbi ọlọ́ọ̀dún náà bàjẹ́ náà lẹ́nu ní tí ó mọ bẹ fún yín má yà jà bó. tó bá wulẹ̀ béèrè béèrè tí ẹ náà bá gbé àwọn ọkùnrin wọn wà láti ẹ náà ọlọ́run ẹ obìnrin wà wù ú bẹ̀ àwọn obìnrin wọn kọ́ ló bá ti wọ náà ìwọ náà ó yìí ìwọlẹ́kùnrin mẹ́rin ìwọlẹ́kùnrin mẹ́rin lòsí pọ́blẹ́mù ìṣẹ́gun tó bá wù ọ́ nù gbogbo tó bá ti wù ọmọ ènìyàn pátá lọ́mọ ènìyàn yóò bọ̀ nígbà ìjẹ́nà làwọn bí ha máa yàtọ̀ máa àlùmọ̀ máa àlùmọ̀ méyà gbogbo tó bá ti fẹ́ tó bá ti rọ̀ kàn ó mọ̀ ẹ́ nígbà àgbà ìjẹ́nà khalidi ẹ̀ tún máa fẹ́ nígbà àgbà ìjẹ́nà jẹ̀mọ́ láì láàlà khalidi gbèrègbèrè lẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ كان على ربك وعدا mọ́kúmá ọlọ́run yẹn rí ilé ìjọba náà bá ń sọ yìí àdéhùn ni ìwọ náà bá ṣe tó ń wọ rẹ̀ wọ́n ti lò fún tọ́lọ́run bọ̀ wọ́n ní kàtà rẹ̀ kò lágbára rẹ̀ ni ọba lè ló lè ṣe lọ́lọ́run ìjọba tí máa ń jà bá àdéhùn jẹ̀mọ́ torí ìdílé ìdọ̀wọ́ wa jàmọ́ mùsùlùmí ìjà tẹ̀sìn ìjà dúró kámọ́ torí ayé kámọ́ tẹ̀sìn nípa ká má torí ayé ká má kọ́ ìfẹ́ sí i ká má torí ajá mu alámọ̀rí ọmọ alámọ̀rí òbí alámọ̀rí ọkọ alámọ̀rí ìyàwó alámọ̀rí òwò ká má kẹ́yìn tó fi ọlọ́run jẹ̀mọ́ lálá tó lé òkè ìpìlẹ̀ náà ní bọ̀ mo lè gòkè mo lè sọ ọjọ́ kan náà láfààyè lẹ̀ ní ẹ̀ bá fààyè lẹ̀ jọ̀mọ́ ìpínlẹ̀ òkè wọn ma tó bá ṣe nú ẹ̀sìn náà rí wọ́n bá tó bá pamọ́ nínú òfin ọlọ́run náà ní òkè sí ẹ̀ ìjọba ọba ọ̀ abẹ́rẹ́ ọba ńlá subhanahu wa ta'ala ó ṣàlékún àgbọ́yé fún wa ó ṣàlékún oore fún wa mo bí ibi àgbọ́ yìí ọlọ́run tó lè sábà ní orí bóníkà lóko wọ́n ṣe ọlọ́ àmọ́ tẹ̀síwájú ní ẹsẹ̀ tí ó ń bọ̀ وصلى الله على سيدنا محمد وعلى